islam kí lọ fẹ́ sọ fún un ọ̀n tẹ́ra rẹ̀ dànù torí ẹ̀ bàbá ka nínú tíra kan tó wà lọ́dọ̀ wa náà ni tíra ti gbogbo àtẹni tó padà jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn láwùjọ wa àtẹni tó dúró nípò pé akẹ́kọ̀ọ́ ló ń ti sá lé kí o pé tíra yẹn gbogbo aná là máa kà tíra yẹn wá ń pè ní kíni Mukhtasarul Akhbari. Mukhtasarul Akhdari wọ́n dájú pé bàbá tiẹ̀ kárí agbókọ rẹ̀ rí báyà wọ́n lè pè báwa ní lálàrí so Mukhtasarul Akhdari ní akọ́kọ́ tí àfa yẹn sọ nù síra yẹn wọ́n ní awwalu ma tajibu awwalu ma yajibu ala al-mukallafi tashihu imanihi awwalu ma tọ̀síhù ìmánìyì. Tẹ́rí tí àbáyọ sọ mẹ́ a máa ń túmọ̀ rẹ̀ sí pé àkọ́kọ́ nǹkan tó jẹ́ ọ̀ràn àyàn lórí ẹni tá a bá ti la ìsìnbọ̀ lọ́rùn ẹni tó ti bàlágà tó sì ní làákàyè àwọn máa ń túmọ̀ rẹ̀ sí kó ṣe àtúnṣe ìgbàgbọ́ rẹ̀ báwo láti fi ṣàtúnṣe ìgbàgbọ́ wa báwo láti ṣàtúnṣe wọn kì í ṣàtúnṣe nǹkan àyàfi tí ń bá ti ń bẹ̀. tó lè ṣe èèyàn ti nílé mi tó bá tẹ̀ ṣe èèyàn ti ní bàtà mi tó bá tẹ̀ ṣe èèyàn ti ní mọ́tò mi. àwọn sọ wípé tómọ́tò sí mọ́tò ta ni mi ò ní mọ́tò. tó lè ṣe ní yàrá tí mo háyà àbí gbogbo ilé torí pé nǹkan tá a bá ní kò sí bá ti ṣe lé túnṣe. ìgbà tá a bá wá sọ pé àkọ́kọ́ nǹkan tó kọ́ jẹ́ ọ̀ràn yẹn lórí ẹni tá a ti lẹ̀sìn bọ̀ lọ́rùn oná ẹni kó ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ tí ó bá ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ á jẹ́ kó ti ní ìgbàgbọ́ lọ́fẹ́ ṣàtúnṣe. sẹ́rí etí àfààyàn sọ bẹ́ẹ̀ nínú ìgbàgbọ́ tàwọn ahli sunnati wal jamaa kìí ṣe tẹ̀wéèdì gidi ní pèpè lọ́sídìí rẹ̀ nítorí pé àkídà tiẹ̀ àkídà àwọn àṣà ìrànì àkídà àwọn àṣà ìrọ̀lì tí aṣáàrí bá sọ fún yàn pé tún ìmánì rẹ sí ìtumá rẹ ní aṣak awẹ nàbọ awẹ ọsùn ilẹ̀ nàbọ níta wọn ń pè ní tẹsíhùn ìmán ṣèyẹ méjì àbí wòye sọlọ àbí kò gbèrú láti wòye sọ sọ́dọ̀ ọlọ ọgbẹlẹyìn ò ní tùmà nínú àkídà ahlẹ sunnati wal jamaa yẹn pé àkàfíìsì rà lílẹ káwọn yẹn ọmọ akọ. àtàkéèsì rẹ̀. tọ́ ibi tẹ́gbà ibi lọ ń bi ni kí àkọ́kọ́ nǹkan tó kọ́ tí ọ̀ràn yàn lórí wa ni kí ni at-tauhid at yẹn ó pàtàkì púpọ̀ ó sì gbogbo wa pátá la ma àti ẹni tó ma kéw àti ẹni tí gbogbo alọ́ yẹ ká ma nítorí pé tí o bá ti sí tauhid eléyìí tó yẹ ká pọ̀ ńlọ́jẹ́ ìpìlẹ̀ kò sí ilé ma. tí ó rí nǹkan kan dúró lé lórí pọpẹ bọyá ilé yẹn padà yín jẹ yóò padà wó dànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé àtẹ̀wòhíd ọ̀wùwalẹ̀ tẹ̀wòhíd làkọ́kọ́ tẹ̀wòhíd tẹ̀wárí yẹn à ń sọ wípé àkọlé ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ní pé àtẹ̀wòhíd òun máa jẹ́ sábàbí láti rí ààbò fórí ara ẹni àwùjọ àti orílẹ̀-èdè ni kì í ṣe gbogbo tẹ̀wòhíd nítorí pé tọ̀hídì lọ́dọ̀ àwọn mùsùlùmí kórì sírí tọ̀hídì kan wà ọjọ́ ètò ṣe déédé pẹ̀lú tọ́lọ́ fi hàn nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tánàbì sallallahu alayhi wa sallam náà ti tàka sí àwọn ẹni tí ń ṣẹ̀sìn òdodo táwọn náà dì mú tọ̀hídì kan wà eléyìí tó jẹ́ àwọn almutakallimin tọ̀hídì àwọn ulama al àwọn ẹni tó jẹ́ pé wọ́n kì í mọ́ntìkì. logic wọ́n kì bọ́nu tẹ̀wọ̀hìd àwọn ẹni tó yẹ pé wọn èyí tó pọ̀jù nínú tó wà òun náà ní fanfa òun náà ní fanfa ẹ̀rì kọ tíra tẹ̀wọ̀hìd ní ìsìn yóò pè ń tíra gbogbo nǹkan láàrin nínú rẹ̀ yàtọ̀ sí pé a lè bá pàdé nínú rẹ̀ pé ẹ̀rọ gbọ́dọ̀ wá àwa àjà máa ń sin náà lónìí kan gbàtó ti sọ fún mi kékeré sí lọ́nà nìkan kí wọ́n lè tún máa tẹ̀wọ̀hídì lọ́dọ̀ sí i torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ̀wọ̀hídì tó lè jẹ́ sábàbí fún ìṣọ́ àti ààbò sẹ́nìkọ̀ọ̀kan wa àwùjọ wa àti orílẹ̀-èdè wa alayhi wa tó fi máa mà tó sì fi àwọn tó bá rú tó bá tẹ́rù rẹ̀ lèmi náà bá ní tó bá tẹ́rù rẹ̀ lọ́ba àlọ́dọ̀ àwa mùsùlùmí ọ̀dájú wípé ààbò tó péye yọ wà. ọ̀dájú pé ìtàn eléyìí tó ṣe ike kì í padà mẹ́hẹ̀ yọ jọba láwùjọ wa. nítorí pé tòhídì eléyìí tó ní ṣe pẹ̀lú nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam tó fi àwọn sàhábà sílẹ̀ lórí ẹ̀ ọ̀dájú ìpè ní ìgbà tí wọ́n apply tòhídì yẹn tọ́ra yìí jókòó láwùjọ ó dàbí pé ìfọ̀kànbalẹ̀ eléyìí tí ò sí ìfọ̀kànbalẹ̀ tó tó ó pilẹ̀ ní ayé ànábì sallallahu alaihi wasallam láyé àwọn sàhábà láyé àwọn tó tẹ̀lé àwọn láyé àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé kí nǹkan tó dàrú. tọ̀hídì yìí òun náà ló ọba lọ́kàn pẹ̀lú àwọn ẹsẹ̀ tọ́lọ́wọ́n bá máa ṣe ká mọ ọlọ́kan ṣoṣo pẹ̀lú àwọn ẹsẹ̀ tí máa ṣe á gbọ́dọ̀ ṣèṣì ká gbé iṣẹ́ ọlọ́ ká lọ gbé bẹ́ẹ̀ lómi ìṣe yàtọ̀ sọ̀lọ̀ ká bá ti ṣe bẹ́ẹ̀ ajẹ́pá ti ṣẹbọ sọ́lọ̀ fẹ́rẹ́rọ́bù bí ìyá nínú jíjí olúwa ọlọ́run ló máa ń dá àyàn ọlọ́run ló máa ń pa àyàn ọlọ́run ló máa ń gbé níga ọlọ́run ló máa ń rẹ nílẹ̀ ọlọ́run ló máa ń ṣeni láǹfààní ọlọ́run ló máa ń gbé ìnira báni ọlọ́run ló ní àkóso lórí gbogbo nǹkan ọlọ́run ló ní gbogbo nǹkan àtàwọn yìí àtàwọn nǹkan míì tó á jẹ́ iṣẹ́ ọlọ́run a gbọ́dọ̀ sọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú rẹ̀ a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ bí tí wulẹ̀ ó kéré ma ìpẹ́ nìkan náà wà nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run tó lè ṣe nǹkan nínú ti ọlọ́run. lápèjúwe ọlọ́run ọba ló máa ń gbé ní ga ọlọ́run ló máa ń rẹ nílẹ̀ tí gbogbo aná gbà bẹ́ẹ̀ àbá gbà bẹ́ẹ̀ tó bá gbà gbà bẹ́ẹ̀ á kú oríire eléyìí tó túmọ̀ sí pé àní pera wa ní mùsùlùmí ká tún wá lọ máa wẹ bí oṣó ká máa wẹ bí àjẹ́ ká máa wẹ gbẹ dáridári ká máa wọ lédì káwa náà tún wá lọ jẹ ẹni tó ti pé ń lọ wọ ẹgbẹ́ kẹgbẹ́ ẹgbẹ́ ayé yìí. a'udhu billah nítorí pé ìgbàgbọ́ àwọn ẹni tí ń lọ ọbẹ̀ yẹn òun náà ni pé táwọn bá jẹ́ ní ńlá táwọn bá jẹ́ ọlọ́lá tí nǹkan bá rọ̀sọ̀mù fáwọn táwọn ọba ti ń nurú ẹgbẹ́ bá àwọn lè tètè kú àwọn lè tètè kú tó yí mánì imani kò sí mánì ò ní mánì kankan lásán kí ẹ ṣe mùsùlùmí má ọlọ́run ló máa níni lára ta lẹni náà tó lè dá sí ni láǹfààní ẹyọ kan tọ́lọ́wọ̀n bá gbèrò láti ṣe yẹn kò sí wàlúwàhì tòótá bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ àjẹ́ pé á mi sinmi sẹ́mọ̀ pé àwọn ilé awo gbogbo wọn ti pa gbogbo àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ láàbì wọn ò ní ní kọ́sítọ́mà nígbà tí gbogbo àwọn èèyàn burúkú jáde jáde rádaràdà tí òkúta bá ti bá wọn ẹ rí i pé ìmọ̀ adókùkù lajà má ni ìmọ̀ sẹ̀rù bá ni irú èyí tí máa ń ṣẹlẹ̀ láwùjọ látàrí àwọ̀ ẹgbẹ́ òkùnkùn àwọ̀ ẹgbẹ́ ìranù à ń lọ sí nǹkan tó takùtà lọ́n tó takùtà nẹ́bí sallallahu alaihi wa sallam ìṣẹ̀rù bá ni yóò kò bẹ̀. ìbàlẹ̀ ọkàn wà wọ́n á ní sọ pé nílé di ìlú yín wọ́n bùkátà láti ṣètùtù kan ètùtù yẹn ń ṣe bùkátà láti jẹ orí adìyọ mẹ́rìndínlógún bí wọ́n bá ti pé kó lé ó pélé gbogbo ẹni tí wọ́n bá fi lè rámú ó lè gbà lọ ó lè jẹ́ kó ni wọ́n fi sẹ́ran ètùtù. àkàràmọ́kọ́wọ́wá kò ní jẹ́ pé wọ́n sọ fún ẹ ike wọn náà kó lè bá àjọ ọmọlẹ́gbẹ̀ẹ́ àwọn dáridári ọ̀daràn yìí dáadáa àfi kọ́ lọ wá ọmọ obìnrin tọ́jú ọmọge tí ò tí ì mọkùnrin kọlọ ọwọ́ ọmọ rẹ̀ méjèèjì wá gbogbo rẹ̀ ò ní sí nítorí pé ńgbà tí ọ̀gá ti sí ìgbọ́ ọlọ́run ọba gbọ́ táwọn èèyàn jẹ́ ògèdè olóògùn tí ó pera rẹ̀ ńlè máàmù tó dọ̀dà tí ó pera rẹ̀ láàpá tó jẹ́ babaláwo ẹ dákun kò sẹ́ ní pẹ́ lọ wá ọmọ àjìyọ wa kò sẹ́ ní pẹ́ lọ wórí wa bó ṣe tútù bó ṣe gbígbẹ ok láwùjọ tó bá ti ń wá àti lo pàṣẹ ara èèyàn tó ṣeé ṣe kí fàyàbalẹ̀ ọ̀ àmì ọ̀daràn tí wọ́n pàtì àrẹ èèyàn ebó rí ní bẹ́lọ́rùn ti ẹ̀nà egbó rílẹ̀ ká kéwò ebó bí máa tọ́ tí ọmọbìnrin tó náà lọ́mú láyà tí wọ́n fà ọba kan kú lásán èèyàn lásán lásán tó ẹgbẹ́ báyá ó ti lọ bára rẹ̀ wájú ọlọ́run tí ń jẹ́jọ́ àti wọ jahannam ó kú wọn nílùú ìlú ọ̀fara rọ máa torí pọ́ bá ti kú ẹni pọ́ wọlé ẹni kò sí gbọ́dọ̀ jáde pọ́sẹ̀gbẹ̀ta tábà ti declare aru state of emergency kí lè rò pé ẹ tẹ̀lé àkélé ọmọ sí àwọn èèyàn ni tí wọn bá tó kọ́kọ́ pé mo láyà jáde ń bá bá palẹ̀ rẹ mọ́ wọn ni bàbá alágbájá lílọ rẹ̀ láàrí kọ̀wọ́lé o ìyá alágbájá òun ti ẹ̀rọ akílẹ̀ wa lọ sí gáràjì níbi ìtàdé ìgbẹ́ wa láàrí àríyá ẹlẹ́wà ọkàn ti ti fẹ́ balẹ̀ àrò pé èèyàn yìí ẹ̀sìn ọlọ́wọ́n ọba lọ́mọ̀ làwọn ti ń kà á kún láti jì síwájú ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ní mọ́tíláṣí ńjọ́ kan lọ́wọ́ ni torí fún sísẹ̀tọ̀ sẹ̀mí yẹn mú kanu méjèèjì mo lè yà ọ lọ́pọ̀lọ́ àbí kí n sùsù ọ̀dà alábà ọ̀hún ẹ̀ lọ́pẹ̀. ẹ̀yin wa máa ṣe ká ẹ̀. àti wàá rí i pé páàpù ni ṣé mo pé ara pé kò sí tọ̀hìn ìní màmá àwọn èèyàn ṣe bẹ́ẹ̀. nítorí pé títọ̀hìn ti bá wà ó sì máa pé ìranu ìrégbé orí ibú lásán àwọn ẹni tó ń sóògùn ṣáájú tiẹ̀ àwọn ẹni tó wọ àwọn ẹgbẹ́ òfò yẹn ṣáájú tiẹ̀ sẹ́wọ̀n báwọn ikú abẹ́kọ̀dé àrùn èsì tẹ wọn fa òṣìṣẹ́ ta wọn fa irọ́ lásán babaláwo náà wá sáré wọn ni ó gbọ́n lọ sí títí ọ̀sọ́jù lé ọ̀bá àwọn arúmọlẹ̀ sọ̀rọ̀ ni àwọn aláàlálẹ̀ wọ́n gbọ́ ni tòtí ọba ti títọ̀ wọ́n hìlì wọn lọ àwọn èèyàn ní rí lùgbé ẹ̀yin náà máa ti ṣẹlẹ̀ láwùjọ Yorùbá wa látàrí àwọn èèyàn gbọlọǹgbọ kódà kìí ṣèyàn lásán ìyẹn wà ní pákáleke gbogbo ẹranko gádára gbogbo àwùjọ ìjọba ti títọ òye ìdù báwọn adìẹ wọn rí láyé gbé láwùjọ Yorùbá yìí wọn rí láyé gbé o wọn kàn lè mú adìẹ láyé fún àwọn atú gbogbo yẹn rẹ ilẹ̀ ẹgbẹ́ ṣe lè ṣe <laughs> ọmọ ẹni ó mọ ògùn. o ń pè lẹ́fọ̀ wọ́n mọ̀ sí gbogbo yẹn rẹ̀ dáadáa olóòtú tó tún kóńgbà bẹ́ẹ̀ lójú àgbá rí torí ẹni tí ti láàánú ojú wọn lé ní. àkàràmọ̀ kó tó bá yẹpa náà agbada kaná fún wákàtí márùn tí ò ní sí kankan bẹ̀ wọ́n kàn dáná sí i lọ. ẹ wá mú olóńgbò láàyè ẹ̀kọ́ àwọn tí wọn náà fẹ́ kọ́ màálù gan tó ráyé gbé wọ́n kà lè gbé màálù bàbá rẹ̀ mẹ́ wọ́n hàn tú burúkú kan sí la àwọn awùjá ẹ̀yìn lẹ́yìn máa hàn tú wọ́n hàn tú sí la wọ́n á gbé sínú kòtò wọ́n á gbẹ́jú kínní kankan ó ju yín náà lẹ́sìn rí màálù lè gbiná mẹ́ ọ wọ́n á ní àwọn ọ̀tá gbogbo ibi tá a bá wà ẹ́ wọ́n gbiná mi wọ́n nìkan lọ kọ́kọ́ lọ́tà láì lóbi jẹ́ pé bàbá dáná sí màálù dáná sí màálù nìwọ̀n. ẹ̀rí òjì kọkàn wọ gbalẹ̀ olójú ẹsẹ̀ ẹlẹ bàjá o bẹ́ẹ̀ ni abẹ kọ àá láwùjọ yorùbá tó bá tó bẹ bọ ọta ẹlòmíì ọkàn rí lẹńgẹlẹńgẹ báyìí ní tọba lọ bàjá kẹ àfa àfa lọ fẹ tọba òdìkẹ àwọn ọ̀sán bá àfa nítorí kọ́ ọmọ tí ọmọ ògùn ọmọ ògùn tó yàtọ̀ ẹ̀sọ́ fún akókò lọmọ ìyàgbẹ́ lé ní òní ìṣèjọ lálọ́ kò sí fọkànbalẹ̀ nítorí báwọn èèyàn gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa ma yu'minu aktharuhum billah illa wa hum mushrikun ètò pọ̀jù nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣẹbọ lásán ni wọ́n yéé ti islam lọ́pọ̀lọpọ̀ ń ṣe wọ́n tẹ́ fi islam tú àwọn èèyàn jẹ níta ń pè mùnáfíkì gàgà nù ìwọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún ti hàn wá pé mùsùlùmí ni wọ́n nítorí pé táǹfààní ọba yọ lára islam ọ̀fẹ́ gbà àmọ́ lódodo kèfèrí ni ọ́ nítorí pé àǹfààní tàwọn kúfùrù náà ó tún fẹ́ gbà lọ́lọ́run ti sọ pé innal munafiqina fi darkil asfali minan nar àwọn mùnáfìkì nínú ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ni wọ́n wọ̀ tó bá dijọ́ gbẹ̀dà òkèèyàmà tí wọ́n tún burú bàjẹ́ ju ti àwọn kẹfẹ́rí pọ́ńdélé lọ. wọ́lẹ̀ ń tẹ́jì rẹ̀ hùn nàṣírọ́ ò ní rí alárànṣe kan fún wa. akramakumullah tó bá jẹ́ pé a bá tẹ̀wíìd a bá tẹ̀wíìd mú dáadáa ẹ rí pé nàìjíríà wa yìí kò sí ìfọ̀kànbalẹ̀ nínú ilé kálukú ẹ̀rù ń ba kálukú. ní àárín ìlú tí kálukú ń gbé ẹ̀rù ń bà wá. ká má sílẹ̀ sí ìsọ ẹni tó bá dálẹ̀ lójú ọ̀nà tẹ̀ fẹ́ gbà tẹ̀ fi rìnrìn àjò ẹ̀rù ń ba kálukú. nàìjíríà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò fara rọ́gbà kan náà yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá ń rìnrìn àjò lọ́wọ́ alẹ́ iná làwọn dánadáná máa sọ̀rọ̀ wọ́n lè gba gbogbo tí ń bẹ lọ́wọ́ kálukú ẹni tí wọ́n bá sì dá dúró nínú àwọn ẹni tí wọ́n dá dúró sani kó mú un tó gbé lọ́wọ́ lọtí òmù kankan lọ tó tiẹ̀ wúlò wọ́n lè fọ̀bẹ gé e lẹ́ẹ̀kẹ́ wọ́n rẹ ẹrẹ ẹkẹ rẹ dálẹ pé tó bá dijọ́ mi tó ń bá ti ń travel ọmọ àmọwò lọ ìlà tí bàbá àtìyá rẹ̀ tó wọ́n kọ fún wọ́n kọ sí lẹ́ẹ̀kẹ́ ọ̀padà tún di pé gbogbo ọ̀sán èèyàn lè travel mọ́ ẹ̀rọ ọmọ abàyàn kò sí security. ó tún wá kò ní lẹ́bù wípé wọ́n fẹ́ gbowó rẹ̀ lásán ìwọ gan alára ti dówó tí wọ́n fẹ́ sí gbé. wọ́n di àgbẹ̀ ẹ̀sìn mọ́ pé nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi wasallam ti sọ fún wa òun náà ni kéèyàn ta ọmọlúàbí kó sì máa jẹ́wó rẹ̀ kéétẹ́rú ẹtì ọgbẹ lọ́nà wọ́n wá máa sọ fáwọn èèyàn rẹ pé iye mílíọ̀nù fún ọ̀sán ni nígbà wọn bá tó sanwó gba náà wọn ò tó dọ́ọ̀lẹ̀. wọ́n tún yìnbọn sókè láti fi hàn pé àwọn ọ̀sàwádà ó àwọn ọ̀sàwádà gbogbo bẹ́ẹ̀ táwọn ń pè lọ́yìí kì í ṣe sákàbùlà ó. ní orílẹ̀-èdè tó níjọba ní orílẹ̀-èdè tó láwọn ọmọ ogun lórílẹ̀‐èdè tá à ń fowó ra nǹkan ogun lójoojúmọ́ ó kéré jù à ń rí lórí ìwé ìròyìn bóyá wọ́n gbé wọlé fún wọn gbé wọlé àwọn ọ̀hún. ṣé àwa ní fọkànbalẹ̀ nígbà tó ṣe pé mọ́tò fèèrè tírẹ́ẹ̀nì náà tún ṣéèbù mọ́ báyìí bàálù gan tún fẹ́ ṣéèbù mọ́ nígbà tá a ti lọ àtàkì airport ti kékeré bàálù kẹrù ọmọ ọba gbogbo ẹjọ́ bá wọ̀ báyìí ànílẹ̀ẹ́lẹ̀ la ní kẹ́ máa gbà níbi tá a ti máa gánà tá a ti máa jí yín gbé àwọn lọ wọ tírẹ́nì sá torí ẹ̀ wọ́n lọ dá tírẹ́nì lọ́nà ẹ̀ń tún lọ wọ balọ̀ àbí ibi tí bàálù wọn sọ̀kalẹ̀ sí àrùjọ ti máa láǹdì lálàáfíà wàlà hàwùlà wàlà quwwata illa billah. ṣé kò tí wá yẹ kí gbogbo nǹkan máa lọ nínú àwọn bàbá bàbá tí wọ́n jí gbé nínú tírẹ́ẹ̀nì tí ń ti Àbújá lọ sí Kaduna wọ́n láwọn tú bàbá kan lẹ̀ táwọn ọ̀daràn wọ́n ní táwọn wò mọ́lá nǹkan méjì ni ẹ̀wọ̀ àwọn aláàánú wọ́n ní torí pé ó ti dàgbà nǹkan kejì onípẹ́sọ̀sọ̀ yá àmọ́ Ramadan àmọ́ àwọn gba ten million lọ́wọ́ rẹ̀ fẹ́ràn àwọn aláàánú la hawla wala quwwata illa billah olùdarí àgbà fún báńkì ètò ọ̀gbìn ní nàìjíríà wọ́n jí òun náà gbé nínú àǹtẹ́jígbé nínú ọkọ̀ ojú orin yẹn òun náà ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù iná gbà lọ́wọ́ rẹ̀ fún tó tú ọ̀nà rẹ̀. Ṣébi gbogbo nǹkan ti máa lọ nìyẹn. Kò sí tàbí ṣùgbọ́n àwọn máa sọ ṣùgbọ́n tá a bá ronú dáadáa àní ah, mọ̀ pọ́rọ̀ tá à ń sọ yẹn kò lè work kò lè work. àwọn ọmọ sọ pé lórílẹ̀‐èdè tó ṣe ipò níjọba olórí orílẹ̀‐èdè wà ń bẹ̀ bákan náà àwọn sọ́jà bákan náà ọlọ́pàá bákan náà bákan náà ah, ṣé wọ́n ń ṣe sọ́jà fún kó lè máa sọ ààbò onúgbòrò yìí wọn à dá sọ́jà lẹ̀ kó lè máa sọ ààbò onúgbòrò sọ́jà wà fún ẹ̀dá ẹ̀bàjẹ́ táwọn àdàrú tí wọ́n bá bàjẹ́ ń ẹni tí ọ̀sẹ̀ náà fara kásá rẹ̀ àwọn ọlọ́pàá náà máa ń tré fún gbogbo orú nǹkan yẹn bíkíbi láyé agbára ọlọ́pàá ni ọ̀ka mọ́ iná ló ti pa sọ́jà náà wàá ṣiṣẹ́ akérèmọkùnmọ́lá kí tí ẹ bá wo àwọn orílẹ̀-èdè bòmí láyé wọ́n mùsùlùmí náà gbogbo orílẹ̀-èdè lórílẹ̀-èdè mùsùlùmí bá wo irú àwọn òyìnbó wọ́n má sì wá wọ̀rọ̀ kọ̀ fi sàdá gbogbo agbára tí wọ́n bá lè sà wọ́n sà gbogbo ìwádìí tí wọ́n bá lè ṣe nípa ní tẹ́ǹfà wọ́n ṣe wọ́n sì gbìyànjú láti fi láti láti dá nǹkan yẹn lẹ́kùn kí irú rẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ mọ́ ẹ rí àwọn orílẹ̀-èdè kan tí wọ́n wà láyé táwọn dé táwọn mùsùlùmí irú rẹ̀ náà lè ṣẹlẹ̀ ńbẹ̀ láéláé nítorí pé tó bá ti lè ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn náà ṣèwádìí kí ló fà á tó fi wá jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ààrẹ tó fi lórí òróǹro má nǹkan kan dàrú ní bàjẹ́ tó orílẹ̀-èdè tiwa náà kò sí tàbí ṣùgbọ́n a lè fojú di orílẹ̀-èdè wa náà torí pẹ́ lómi wà nínú wa gẹ́gẹ́ bí sádàn ò ti ṣe òun náà ni anything Nàìjíríà kéda lọ́dọ̀ tiẹ̀ yọ́n mọ̀ bẹnu àtẹ́lù wọ́n mọ̀ bàjẹ́ ni ó lè lọ ọ̀kan nínú àwọn neighboring countries tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ kápítà àwọn kọ̀dá tó sọ̀lọ́ ń bí wọ́n á máa sọ pé yẹ ọ̀sìn ní yàtọ̀ sí nàìjíríà ọ̀gbádùn ọ̀dẹ́ chẹ́ǹjì ìwé rẹ̀ kọ́ lọ́ máa gbàwé kọ́ńtì yẹn nítorí pé àwa náà ilà katiwa fún àwa là ń bàjẹ́ èmi kópa ìwọ náà kópa ló fi dèjọ́ di lónìí ní gbogbo òru nílé ayé àwọn yẹn máa ń kàlù wọn fún wọn máa bàbàrà rẹ̀ ìdí nu tèmi bá rí ibi tó ti fẹ́ bàjẹ́ tí mo sì lágbára láti tún ṣe màá gbìyànjú láti tún ṣe kọ́ má tọwọ́ tèmi bàjẹ́ síbẹ̀ làwa wà ẹ jẹ́ ká jáde sí gbòòrò wa káwò táwọn àgbòòrò wa mọ́ àbí ọ̀mọ́ àwọn ilẹ̀ lọ́tù ilẹ̀ lọ́sì táwọn àjàmú lọ́wọ́ àdàbẹ̀ àbáwá tá a láǹgbèlú náà ìgbẹ́ lọ́tù ìgbẹ́ lọ́sì ní àwọn àlùdá wa ń gbé sẹ́mẹ́sì sọ̀rọ̀ sí wa á ní ẹni tí ń sọ̀rọ̀ sí wa ọ̀làjú tó wa àbẹ́ẹ̀ rí ọ̀làjú ọ̀gbọ́ tí ń yàgbẹ́ síbikíbi nínú ìgboro òlu rẹ̀ ibi tí sọ̀bá ti gbà wá yẹn láti yọ sí wa dáhùn máa tọ̀ òsì tó fẹ́ kẹ́nìkan nu wa bọ́lá sẹ́ni kan bá ti ká àìpé ká ìbò ìlú bàbá mi ẹgbọ́n wọ́n lọ ń bà lu bàbá rẹ jẹ́ ó sì máa pariwo pẹ̀lú ẹlòmíì dáa ju tiyín lọ. ẹnì pé àwọn gẹ́gẹ́ fúnra wa akópa púpọ̀ nínú bí nàìjíríà ṣe dàgbò ṣe dà ètò dájú òun náà ní pé nàìjíríà náà ń ṣèwádìí ètò fa gbogbo ètò ààbò tó wá di bó ṣe dì í ṣùgbọ́n àwọn afẹ́ sọ̀rọ̀ lábala tẹ̀sìn wípé bọ́yá táwa bá mójú tẹ̀sìn wa dáadáa òní máa bàjẹ́ bọ́wọ́ mùsùlùmí àmọ́ ń lé orílẹ̀-èdè tó ẹgbẹ́ ẹlòmíì bẹ́ẹ̀ náà sì ṣe mùsùlùmí àwọn lè máa bàjẹ́ o ṣùgbọ́n tá a máa mú yàn mẹ́wàá wípé àwọn ní ń bàjẹ́ ẹ̀ẹ́sẹ̀ rí i pé mẹ́sàn-án nínú wọn wọn ò ní jẹ́ mùsùlùmí ẹyọ kan tí máa ń jókòó mùsùlùmí tẹ́ bá tún ṣèwádìí ẹ rí i pé kò gbàgbọ́ yẹ Islam dáadáa ìlójú kò náà bá wọn kópa ń bẹ̀ ìtumọ̀ arú ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú Islamic political science wọ́n ní nǹkan méjì ní máa jẹ́ lọ́dà nǹkan méjì ní máa jẹ́ kí àlàáfíà kó jọba láwùjọ alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní wàázìún dìní wàázìún dìní akánilọ́wọ́dì tó ti rán ẹsẹ̀ wá. eléyìí máa ń fẹ́ láwùjọ bí táwọn bá ti jẹ́ mùsùlùmí tí wọ́n ti ṣe mùsùlùmí lórúkọ lásán tí wọ́n ń gbọ́ àgbọ́yé ẹ̀sìn Islam tí wọ́n sì lò gbọ́ngbọ́yé nínú ẹ̀sìn Islam. a lérò wípé akánilọ́wọ́dì ká má bàa rí bàjẹ́ sí tẹ̀sìn yóò máa ṣiṣẹ́ láwùjọ nítorí pé ẹni tí ó jalè yọ ọ̀ràn tí kọ́lọ́ tó lè jíjà ní èèwọ̀ àti pé pàpà gan tí wọ́n bá fi lè lọ múlẹ̀ nílé ayé ń bí kí n tó jí tó bá tó di wọn téèyàn jí tí wọ́n fi gẹ̀yàn lọ́wọ́ òní lọ lálàáfíà. ìbẹ̀rù wípé òní dá kọ́lọ̀ ń mi níbi tó ṣe lílọ ọbẹ̀ léèwọ̀ fún mi kò sì ní dá kí n náwó sí nǹkan tí èsì tèmi kọ́lọ̀ wọn wá fi hàn mí jọ̀gbìn dàlùkìyàmà káti ẹ̀ báwọn èèyàn rí mi kí ni wàá sọ fọlọ́jọ́ gbẹ̀ndà òkè àmà àmà káyàn lọ́wọ́ dé. kí ló dé bẹ́ẹ̀ sí owó nígbà tó ti báyìí nìkan lẹ́wà nulẹ̀ ẹ̀ sì ti neat neat tẹ́ẹ̀fì gbé látàkújá títí dẹ́kọ̀ ẹnikẹ́ni ò ní fura ah bẹ́ẹ̀ ni mo mọ̀ fáwọn èèyàn ní fura ṣùgbọ́n mo mọ̀ kójú ọlọ́run ọba kì í sùn ẹ̀rù ọlọ́run lọ bá mi ní òjò gbówó tí wọ́n ń pè ẹni wáá zẹ́ọ́n tì ní tọ́ eléyìí ló wà ní ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí ẹ̀ríkà jáde láyé ànábì sallallahu alayhi wa sallam. wọ́n wá rán ẹnìkan sànábì nífẹ̀ẹ́ rẹ̀ Usama ibn Zayd ike lọ bá wa bí ànábì ẹni tí wọ́n gbé ẹjọ́ kọjá lè wá bá wọn òfin ọlọ́run tó ní kí wọ́n gbé lọ́wọ́ kí wọ́n dákun kí wọ́n lò lórí ẹ̀ ọmọ èèyàn ńlá ni inú ọ̀ràn ńlá ló ti wá. Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá ń sọ fún Usama pé ọ̀fẹ́ máa ṣìpẹ̀ fún yàn kan lórí wípé ká má mọ̀fin ọlọ́run tẹ lórí ẹ̀ ẹ̀yìn ṣé kí í ṣe bẹ́ẹ̀ kó tó di pé wọ́n gbẹ́jọ́ wá bá nù. èyí pé tẹ́jọ́ bá ti dọ́dọ̀ adájọ́ gbogbo godfather kan ẹsẹ̀ kan lálọ́ sí nínú òfin ẹ̀sìn Islam ọ̀sáyé rẹ̀ mà law saraqat Fatimatu bintu Muhammadin laqata'tu yadaha tó bá ṣe Fatima ọmọ Muhammad sallallahu alayhi wa sallam lọ́ba jalè kíkẹ́ ní ìgbà kí ọwọ́ ẹ̀. ẹ dákun pẹ̀lú lẹ́yìn sẹ́nìkan ti fẹ́ jalè mọ́ ẹnìkan ò ní fẹ́ jalè. torí lọ́dọ̀ àwọn tó ti síwájú wa tẹ́lẹ̀ àbòsí làwọn máa ń ṣe tọ́mọ èèyàn ńlá bá jalè àbọ̀ bá ṣẹ̀ wọn ò ní mú òfìsẹ́ lórí ẹ̀. àmọ́ tọ́mọ mẹ̀kúnnù fi lé ṣẹ̀ òun ni wọ́n mú lórí ẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn ṣe zìlá nítorí pé islam ó fẹ́ tó àwùjọ ṣe ni wípé tá a bá rí i ṣe débi fẹ́nìkù tó ní sẹ̀mà nǹkan àfojúsùn la wà ní àmọ́ tá a bá ní rí i ṣe bẹ́ẹ̀ a fẹ́ dín ìwà àgbàjẹ́ kù débi pé a fẹ́ lè sọ pé nìkan ò dára mọ́ máa rí ṣe zìlá láyé ànábì sallallahu alaihi alwamidiya ó náà ṣe zina arábìnrin lọ ó ṣe zina láyé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ máa ń zùmúra rẹ̀ wá bá nàbì sallallahu alaihi wasallam ó ṣe zina bí sẹ́nìkan ti rí ó sì ti mú jẹ náà ẹnìkan kò sí tí ń fẹnu tí wọ́n sọ pé ó ń zina ní bọ́ ó ṣe zina jẹta ó ó rò pa aró ní ó ìsìntọ́jọ́ bẹ́ẹ̀ ó lọ́ máa màmú rẹ̀ wá tó wá tó àti ààrẹ wa nabi òun ṣe zina ẹ̀fọ́ mọ́ anábì sallallahu alaihi wasallam wọ́n bá kọjú sáàgbọ́n abomi ó tún wá kọjú sànàbì àlọ́ ń ṣe zina ẹ̀fọ́ mọ́ anábì tún kọjú síbòmí ó tún wá kọjú sànàbì àlọ́ ń ṣe zina ẹ̀fọ́ mọ́ anábì tó kọjú sí àdójúkọ kẹrin ó tún wá kọjú sànàbì òun ṣe zina ẹ̀fọ́ mọ́ ẹlẹ́kùn kí ló fẹ́ máa mú yàtọ̀ bẹ́ẹ̀ wàá akánilọ́wọ́dì dènà sáti ṣèbàjẹ́ ẹ̀sẹ̀. ìgbà tó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹrin ẹlẹ́bi wa kọjú tí ó ní ṣéke ṣepo ti ṣe wèrè rí ó lóun ṣe wèrè rí tó sì máa sáńpẹ́ dìnnà ó lóun mà kí ni dìnnà ó lóun kìdí tó ń bọ́nú tóbìnrin á alábìnrin àfọ́mọ́ fífọ́ ọmọ àwọn àtọ́ lóko tí èkú ni o àṣẹwàlẹ́dẹ́ kódà tó bá gba ẹgbàá mẹ́wàá <laughs> lẹ́nu kan ló àwọn èèyàn lónìí létí pé ẹni tó bá ṣe jìnnà o wọ́n ṣe wọ́n pè fúyẹ́ fún wa pẹ́ta mẹ́wàá mẹ́wàá péré wọ́n máa jẹ ṣé àwọn èèyàn jáde lónìí ẹ̀yin bíbẹ́ ti rí nù bóòlù àwọn ti mú ẹ̀sìn bóòlù àwọn ti mẹ́sìn. wọ́n sọ lóko títí tó fi kú. bẹ́ẹ̀ náà lárábìnrin kan wà mí díyà òun náà ṣe zìnnà ó tiẹ̀ tó wá lóyún wọ́n ní kí wọ́n fi ọlọ́kọ́dà Ànábì sallallahu alaihi wasallam òun náà ló ń ṣe zìnà tí o ti ẹ̀bùn káàtà àlàyé kọlọ títí gbólóyún tiwa òun náà wọ́n sọ lóko tí eku ni ó lóyún fẹ́ lómi ìjọ yàtọ̀ sọ́kọ òun náà ní kí wọ́n fò ma Ànábì sallallahu alaihi wasallam ni tó o bá ti bímọ kí ẹni tó mú ọwọ́ mú ọ padà tí ẹ̀ mọ̀ pọ́tọ̀ lẹ́ni tó ṣe zìnà ọ̀tọ̀ ọmọ ọ̀sẹ̀ obìnrin àtọkùnrin tó ṣe zina lọ dára àwa wíkẹ́ awa ní ọmọ zina iná ní ọwọ́ nínú tí wàá lọ ti kà tí ọmọ ọ̀daràn báwò kọ́dà mú sọ nínú màlìkì yá ọmọ ò lè ṣe lè máàmù wọn kàn sápò ara wọn ni kò náà zina ò lè ṣe lè máàmù ní ìgbà tí tó lè mú ọ ṣe lè máàmù bá ti ń bẹ lára rẹ̀ ṣé wọ́n lọ dáràn wàlá tẹ̀síru wà zero tó ń wíṣọ̀rọ̀ òkùnrà ọ̀rẹ́ rẹ̀ ẹsẹ̀ kan ní àtọkùnrin àtobìnrin tó ṣe ìdìnnà àwọn ni wọ́n dáràn jẹ́ ti jẹ́. ọkàn jẹ́ pé wọ́n ti kó bọ́ màmá rẹ̀ ló jogún ò ní bàbá tọrọ máa dì náà ní bàbá alábẹ́ òfin ọlọ́wọ́ wọ́tá ti jẹ́ pínrín pé mi mo bí tí wọ́n bá sì lo ṣẹ̀ríà Islam tẹ́ bọ̀ tí wọ́n bá sì lo ṣẹ̀ríà Islam náà tẹ́ túbọ̀ oníjogún ẹ̀ wọ́n náà oníjogún ẹ̀. èsèsè sùúrù kọjá pé ẹsọ yìgì ṣáájú kó tó kó súnmọ́ obìnrin yẹn àmọ́ tí lọ súnmọ́ aláìsí yìgì sí náà ni wọ́n ń pelé yẹn ó súnmọ́ lónìí ọlọ́run ti kọ́ kó ti yín ọmọ yẹn lónìí ọ̀làlẹ́ tó wá sọ ọmọ bẹ́ẹ̀ bá fi ọmọ zì lálẹ́ bí má lè rò pé pàtó àánú ọkọ kí sọmọ kọ ọmọ zì náà ni wọ́n ń yẹn akramakumullah àwọn èèyàn sadidi máa gbéra wọn wá bá wọn àfi nítorí pé akánilọ́wọ́ de ìtẹ̀sìn tí lé ní jìnnà sí bàjẹ́ ń bẹ pẹ̀lú wọn. nǹkan oríṣìkejì tí máa lé ní jìnnà sí bàjẹ́ wọ́n ń pè ní wáṣẹ̀ọ́n ṣọ́kùnmí akánilọ́wọ́ de ìtòfin wọ́n ní ìlú tí ọba sófin ọ̀sẹ̀sẹ̀ ń bẹ. ẹ̀rí pé ìlú táwọn mùsùlùmí látàrí àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn látàrí fáwọn ọmọ gbogbo láwọn ilé ẹ̀kọ́ gbogbo lẹ́kùn tí ẹ bá wà láti pre-primary títí tó fi dé yunifásitì tó fi gba gbogbo pálí tí wọ́n bá máa gbà léèwé wọ́n máa bọ̀ ọ̀sùn rẹ̀ sí náà. gbogbo olú àwọn mùsùlùmí bó ṣe rí nù láwọn ilẹ̀ lárúbáwá bá jẹ́ engineer bá jẹ́ pilot bá jẹ́ anything kó jẹ́ medical doctor ó tún pẹ́sìn. ìdòrí pé gbogbo nǹkan tayé lásán ni tó bá tayé tán wàá tún sọ̀rọ̀. àwọn èèyàn máa ń pẹ́ ẹ̀sìn oníkálukú ọmọ bẹ̀rù nítorí wọn fẹ́ ṣe ìkọ̀dá ọ̀tọ́ lábẹ́ òfin o sì ní sọfọ́rọ̀ rẹ ipò ọ̀fẹ́ ṣe nǹkan kan tí ọ̀tọ̀ kó nà sọpọ́ọ̀tì rẹ tóbi wọn náà mọ pé kọ́tọ́ tóbi ni. ṣùgbọ́n àwùjọ tí àwọn ẹsẹ̀ mùsùlùmí ẹ̀rí ní lọ sí Europe ó ṣòro kẹ́ torí káwọn èèyàn máa dáná bá kó sì máa lọ lálàáfíà kí làwọn ọlọ́pàá wọn ṣe wọ́n wọ àwọn mú ni bẹ́ẹ̀ ni jẹba lọ sí Amẹ́ríkà kí làwọn ọlọ́pàá wọn ṣe wọ́n wọ àwọn kó ni bẹ́ẹ̀ ni gbogbo àwọn àwọn Japan bẹ́ẹ̀ làwọn China bẹ́ẹ̀ ni gbogbo àwọn alúlé ayé bọ́lá tó fi dórí àwọn African countries wọ̀nyí báyìí èyí ti pẹ́sì Islam kan wọ́n ní amófin tí wọ́n ṣe kalẹ̀ wọ́n mú fẹ́ẹ́ òfin kì í jófin láyé tí wọn bá ti mú ṣẹ lọkọjẹpẹ dọ̀tí pépà ni àwọn náà lófin ṣùgbọ́n sá ń tẹ̀lé wọn ẹ tẹ̀lé nítorí pé nàìjíríà ẹ rí i pé bàtà ní tó lè ṣe tí ọjọ tọba sá ti mọ yẹn wọn máa tẹ gbogbo àwọn òfin wọn tí wọn ṣe lójúmọ́ lẹ́yìn oníkálukú ti wọ pé òun ti wà bóòrò kò sí tẹ́nìkan lè ṣe fún un àtàrà bá ńlá ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀sìn òsì òfin tí wọ́n ti láwọn ẹ̀sìn náà kò wúlò. akramakumullah tó bá jẹ́ pé mẹ̀kúnnù ni bá ń gbé mọ́tò lọ ní tọ́gbàyìn wọ́n ti ń kúkò àwọn àwùjọ kan wà nàìjíríà ó dájú pé mọ́tò yóò ṣáájú rẹ̀ kú àwọn èèyàn lù pa. tábà wá fi sílẹ̀ tá a fi sílẹ̀ fúnjọba tábà ti wò ó tí wọ́n wọ̀n tí wọ́n wo ń tọ́ wọn àtàrí kó fúyẹ́ ó lè jẹ́ pọ́n gbàgbé rẹ̀ sẹ́wọ̀n kú bẹ̀. ṣùgbọ́n ẹni tó fi mọ́tò gbá yẹn irú àwọn mọ́tò tí wọ́n máa ń fi tíńtẹ́ẹ̀sì kínní sí láàánú tí gbogbo ẹbí títà àti ẹ̀rẹ́ ni tó wà ń bẹ̀. ńlọ agbá yẹn ẹ̀rí kékeré làwọn ọlọ́pàá ti dé bẹ̀rẹ̀ wọ́n try láti rescue ẹni tó gbá yẹn yọ lọ lálàáfíà ẹ̀yin yẹn mádàmù ẹ má wọrí á rí pa ṣe nǹkan kan sí ìṣẹ̀lẹ̀ yẹn lọ́ba tán nítorí pé ẹni tó gbá yẹn yẹn untouchable ok bó lẹ́mi tẹ́ ẹ ti jẹ́ ti irin tẹ́mi ẹni tó gbá tẹ́mi tẹ́ jẹ́ ti gàrí tòǹbà sábà ti ṣe báyẹn tó jẹ́ pé oríṣi gbátà ń fi wọn oúnjẹ kọ́là wá fi ń sán táà ń fi gbọ́ oríṣi méjì táà ń fi wọ̀n níbo alẹ́ tí wàá rò pé òfin rọ́tà ń bá ń ṣe ó ti wúlò oníwúlò òní ṣiṣẹ́ nítorí pé láwọn orílẹ̀-èdè kan àwọn kan dà lóru wọ́n wá lọ kó wọn bí tí wọ́n ti ń dà lóru wọ́n tì wọ́n mọ́lẹ̀ yìí kí ni pé máa ń wọlé lẹ́yìn pé ìpè máa ń wọlé lẹ́yìn pé pé ẹ ti sí àwọn èèyàn mú o àwọn ẹni tẹ́ mú yẹn ò sínú ẹni tẹ́ mú o ẹ ti àwọn ẹlẹ́ o. àbò láti wá sọ kọmíṣánná ti gbọ́ ọ̀rọ̀ ti lọ àbò ẹ ti àwọn eléyìn lẹ́ lọ wá abẹ́ ti kó àwọn kan sábò sẹ́kù wọn sí. àbí òye bá lọ kó àwọn ọmọ ọlọ́mọ táwọn ti jẹ́ aláàrú ètí ń ti wíl wọ́n kàn lọ pa àwọn ibi tí wọ́n ń sọ ah, ní pé nọ́mbà mélòó làwọn tá a fẹ́ dálẹ̀ àwọn fifty wọ́n bá kóra fifty dípò adúpẹ́ fọlọ́ nǹkan wọn ìṣèlú nàìjíríà mi. ara tí máa gba omi àlàáfíà ló jẹ nítorí pé ọ̀kan nínú àwọn àjọ lọ mú mu kú mu ó lè kó wọn ràn ró ń dọ́kà bàtó sí ló wọn ràn ró ẹ mọ ibi tí ó ti ràn ró ẹ̀mí ọ̀bà máa bọ́ lọ́wọ́ rẹ̀ pé kí gbogbo èèyàn kú kú kú kọ́nà ẹlẹ́dàá kó sànù wa ẹ̀rí títọ̀ òhìdì bá ń bẹ pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí nírú orílẹ̀-èdè tó ń pè mùsùlùmí bẹ́ẹ̀nbẹ̀ kèfèrí bẹ́ẹ̀nbẹ̀ yìí tí àwa mùsùlùmí náà bá jẹ́ pé tọ̀hídì la bá wà tá a sì mójútó tọ̀hídì wa dáadáa ó kéré jù ìfàyàbalẹ̀ ọgbà orílẹ̀-èdè látọ̀dọ̀ mùsùlùmí. ọlọ́run ẹlẹ́dàá wa yóò ti torí tọ̀hídì tẹ̀yìn mùsùlùmí tẹ̀ mójútó ẹ̀san tí máa fi san àwọn ẹni tó bá ní tòrí kí máa mú kí ìfàyàbalẹ̀ ọjọba láwùjọ wọn yóò jẹ́ kó jọba láwùjọ wa débi kan. àmọ́ bàtà àwọn ọba ti jẹ́ pé àkànfowópọ̀ jẹ́ mùsùlùmí ni àwọn náà kì í Islam àwọn náà kì í ṣe tọ́lọ̀ fi pa wá láṣẹ a kì í ṣe ń dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ náà fi mà wá orúkọ lásán ló fẹ́ ṣe ń sàmì sí pé mùsùlùmí ni ọ́ ọjà ti pé irun tí máa ń ṣe Jacob òun náà ni ó ṣe Ibrahim irun tí máa ń ṣe ṣe Abọ́yadé òun náà ni ó ṣe wọ́n tó ń ṣe Allahu Akbar nítorí pé kíní kejì yín ẹ ti takòtò lọ́n tẹ́lẹ̀ ti clear àmọ́ wọ gbogbo òfófó ọ̀rọ̀ tó ń ṣe tó ń pera rẹ̀ mùsùlùmí ó ti tú torí pé tí ẹ ló fi ọ lọ ebi Ramadan náà ló dé lọ́pọ̀lọpọ̀ di mùsùlùmí nìyí níjẹ́ òun láti rí ọmọ kíláàsì kan ìwọ wo báyìí pé gímú lé rẹ mọ́sálásí wa táwọn àti hayya ala salat tó sì túlẹ̀ omi ìlọ́kadà yóò hó náà bò ní kíni ó gbogbo alẹ́ máa pè wá ní. abẹ́rẹ́ ni mo tún lórí oríṣiríṣi tá ẹ alẹ́ oríṣiríṣi lè gbé wọlé jójúmọ́ ó lọ́ wọ́n ti ayé orí tòun kóhun tó kú ọmọnìyàn ọ̀la wọ́n ti ayé orí o. gbogbo ẹ̀ta ẹ̀sẹ̀ yóò dà ó mú tí ó ń gbàgbá náà ó ní ẹ̀yẹ tó bá wọ̀ lọ lẹ́sìn Islam náà sí ìsìláàmù náà òní jẹ́ ọmọkùnrin òjò ojoojúmọ́ gbẹ́rẹ́ ojoojúmọ́ ó tún so bàjẹ́ lọ bí iṣẹ́ ọ̀fẹ́ gba tọ̀gájẹ́ ni ó sì ní mùsùlùmí nìwọ̀. ṣùgbọ́n lómi náà kàn dárùn gbà sí nítorí kó lè rẹ́ni jàǹbá nítorí kó ti mọ̀ fáwọn èèyàn fẹ́ràn ẹlẹ́sìn táwọn bá sì rí ọmọ pé masha Allah la quwwata this brother must be a very good Muslim, ah, uh, uh, a very bad person. He's a bad Muslim, oh. a very bad person. Tí a bá dán wò pín ẹ kó sínú kòtò. Ṣébí Ìsìláàmù rọ́tùn sí náà. Ṣérù rẹ náà aláwọ̀ sọ pé a ń torí tiẹ̀ ìbàlẹ̀ ọkàn wà ìbàlẹ̀ ọkàn kọ̀. Tàbí pákáleke. Ọlọ́run lè dá wa, ó fi hàn wa. Ó ní ẹnikẹ́ni tó bá ti lè ní tẹ̀wọ̀sí tó dì í mú lódodo ìbàlẹ̀ ọkàn ọbẹ̀ fún un. àmọ́ mo ti sọ ṣáájú tọ̀hídì tá à ń sọ yìí àwọn tí wọ́n ní wọ́n kéré láwùjọ wa. wọ́n kéré délé máa bu alùpùpù àárẹ̀ ìbú wọn kọ́ máa já kálukú nù ẹni tí ìbá bu alùpùpù náà ẹni tí sì ń bù torí tá a bá parọ́ títí àlè parọ́ fún ọlọ́run. ẹ fẹ́ràn sunna ẹ fẹ́ràn kí ọmọ tẹ̀lé lánàá sànàbì tó tá a bá wá tẹ̀lé sànàbì ó lè ní tẹ̀wé ibi tá à ń sọ ẹ rẹ lómi tún máa sọ ya alùsùnà bá kí làwọn bá alùsùnà sí alùkẹ́ alẹ̀ yẹn alùsùnà ẹ rẹ lómi ọ̀rọ̀ pé ńlá wọn. Ah, ọlọ́mọdé àjò kọ ọbú láàrin kọjá àlùsùnà wàlìjàmáà ọ̀hárí àṣàyíra ni wọ́n máa sòrì díà ni wọ́n ẹ̀mẹ́ta àwọn àlùsùnà ẹ̀mẹ́ta àwọn ló ń darí kí á lórí mú nínú àti máa ti kí lórí mú mẹ́ torí pé pè ń bẹ̀ ọ yẹ kó ti yí ọ̀rọ̀ ẹnu rẹ gan padà. ní ìsìn mọ̀ ń katira di ojúmọ́ mọ́ wa ní pé mọ̀ ń katira mọ̀ ń katira mọ̀ ń katira ilé jáde kí n mọ̀ sọ̀tọ̀ kù. torí kékeré ṣe tíra jàkújàkú mọ̀ ń kà tíra àwọn ẹni tí ń pè ní lọ sídìí ẹ̀sìn òdodo mọ̀ ń kà ìwọ ń kọ́ ìgbà tó oníwèé sàálù sùnà ọjà dúpọ àwọn eléyìí gan wọn tún dọ̀tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ tòdá dọ̀tí ọ̀rọ̀ ẹnu rẹ̀ pé wà gan yọ dọ̀tí eléyìí túmọ̀ sí pé ká lè bá àjẹni tó ní tọ̀hídì ìwọ fúnra rẹ ilé rẹ àwùjọ rẹ kó lè bá a da ọgbọ́dọ̀ kọ́kọ́ ní tọ̀hídì tọ̀dá. ìyẹn ní tọ̀hídì àwọn ahli sunnati wal jamaa ẹgbẹ́ àdìsí anabi sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n yahudi wọ́n pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wọn sọ́nà mọ́kànléláàádọ́rin seventy one sect àwọn nàfọ́rọ́ àwọn pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wọn sọ́nà méjìléní àádọ́rin tí wọ́n lè kà wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́rẹ̀ kó ọmọdé àlùmọ̀ àtẹ̀mí yìí àyìn tẹ́ ti sọ pé gba Islam kì í sàwọn kẹsẹ̀ rí nínú àlùmọ̀ ànábì torí àlùmọ̀ ànábì A and B ni A làwọn tá a ti gba Islam B làwọn tó sẹ́kùn kẹsẹ̀ rí àwọn tó gba islam yẹn à ń pè wọn ní ummatul ijaba àwọn tó sẹ́kù kèfèrí yẹn à ń pè wọn ní ummatul da'wa àwọn tó wà kó fásitì máa pè wọn. àwọn olùmọ̀ọ́ni àlùmọ̀ rẹ̀ ti ń sọ tó ní wọ́n kún yẹlẹyẹlẹ o àwọn ummatul ijaba ni àwọn tó ti bẹ̀rẹ̀. àpín àbá àpín lẹ́yìn náà rí láti ayé tó ti pẹ́ ńlá àwọn mùsùlùmí ti pín ó ní àlùmọ̀ mi ó pín sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin èdè pé jamajama tó wà òkè máa wá kà torí lẹ́kọ̀ọ́ bí ẹ̀ka jù bẹ́ẹ̀ lọ ẹ̀ka jù seventy three yẹn lọ. ṣùgbọ́n táwọn olùmọ̀ ń sọ ni pé àwọn ìṣe pín tí ànábì sọ yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ìpín bí ọgọ́rùn-ún jù bẹ́ẹ̀ lọ míì gbogbo wọn ni wọ́n túmọ̀ sí one. torí pé àìdíà kan ló pa wọ́n pọ̀ àìdíà ńlá sì máa kà wọ́n kéde kókó wọn ti pọ̀ sí lámàkà wọn. àlùmọ̀tẹ̀ ni ó pín sí ọ̀nà mẹ́tàléní àádọ́rin ìtọ́ agbára lẹ́rù ni kò ló ha fi nà gbogbo wọn iná ni wọ́n wọ̀ ìlà wàhídà àyàfẹ́ yọ̀kan. a ọlọ́nkọ́ bá ṣe àlékún ìyọnu fáwọn sàhábà nàbì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n bí ànábì àwọn àwọn ni anábì ni hum mankanu ala misli ma ana alayhi al-yawma wa ashabi àwọn làwọn ti ń bẹ lórí irú tèmi àtàwọn sàhábà mi ń bẹ lórí rẹ̀ lónìí irú gbàgbọ́ wo la nẹ́bí àtàwọn sàhábà wà lóye níta ń sọ nípa tó ìdí tó lè mú kí ìfọkànbalẹ̀ ó ṣẹlẹ̀ láwùjọ wa kò sí tàbí ṣùgbọ́n àwọn tó na àwọn tó sí lórí súnà àwọn náà ó níbi tí ìṣìnà ti wá bá wọn ẹlòmíì látara àwọn òbí ẹlòmíì látara àwùjọ ẹlòmíì látara ibi tó ti kẹ́kọ̀ọ́ gbogbo náà ló ní tọ́tọ́ka sí pé irú rẹ̀ máa ṣẹlẹ̀ nítorí pé òbí tẹ rí yẹn wọ́n máa ń kópa ipa burúkú lórí ọmọ bọ́ọ̀mù òsè ní sẹ́ẹ̀. النبي صلى الله عليه وسلم ولكل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه gbogbo ọmọ pátá tí wọn ń bí láyé wọn máa bí wọn lórí àdámà àti jẹ mùsùlùmí bàbá àtìyá ọmọ àwọn ni máa ń sọ ọmọ di Yahudi àwọn ni máa ń sọ ọmọ di Nasara àwọn ní máa ń sọ máa di màjúsí síbẹ̀ yìí náà mà màjá yìí sẹ́yìn ò ṣe súnà tọ́mọ ẹ̀yìn ṣe súnà síbẹ̀ mo ẹ̀ màjá tẹ̀ ń bọ́ màjá síbẹ̀ mo kú fẹ́ gbé ti ọmọ láti ẹni kọ́ tó ti ṣe súnà nù lẹ́yìn yìí ti èpè bá tiẹ̀ jẹ́ èyí ṣẹlẹ̀ àbí ẹ̀fẹ̀ ọkùnkùn ṣẹlẹ̀ ìmúra lásán tọ́mọ mi múra síbẹ̀ ọmọ ti ṣẹlẹ̀ láàrin rẹ̀ àtàwọn òbí rẹ̀ táwọn òbí ọ̀sọ̀rọ̀ àwọn dòkúta àti olùkọ́mọ níbi ó ti mọ̀ sí káwọn òbí kópa púpọ̀ níbi àti ọmọ lọ́nà ọlọ́mọ ti lẹ́ni tó ọmọ wa lọ́nà. bákan náà tẹ̀rí àwùjọ àwùjọ táwọn èèyàn ń gbé kí kópa púpọ̀ nínú kí máa kópa púpọ̀ nínú arákùnrin wọ́n ní arákùnrin yìí pa èèyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún. ọlọ́run á fi sí lẹ́mìí kó n fẹ́ túbà. ọwọ́ ń ṣèbéèrè pé ẹ tọ́ka sí olùmọ̀kan fún mi tí mo lè lọ ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀. àwọn wá fi ẹnìkan hàn nú àwọn fẹ̀sìnfẹ̀sìn tí ò ní mà. àwọn rò pé olùmọ̀ni. ìgbà tó dọ́dọ̀ rẹ̀ ó lè mí yìí o mo ti pààyàn ún wọn á fẹ́ túbà sọ́nà wọn gbà tó túbà ni èèyàn mélòó mọ́kàndínlọ́gọ́rùn ọlọ́run ní gbà tó túbà rẹ̀ lọ́ba kúkú pàun náà lọ́ba pọ́gọ́rùn báyìí. nítorí wọn béèrè ẹ dákun ẹ fọlùmọ̀hánì ẹ dákun ẹ fọlùmọ̀hánì wọn bá tún tọ́ka sí olùmọ̀ fún ní ìsìn wọn ò ṣàṣìṣe ìgbà tó dọ́dọ̀ olùmọ̀ ó ní mo ti pààyàn ọgọ́rùn ìmọ̀ sọ́nà wọn forí jìn wọn ní bẹ́ẹ̀ ni ọlọ́run forí jìn kò sí bí òkè títí lè ga tó tí ó jẹ́ tẹ̀sẹ̀ tí àgbàrá àforíjìn tí ò ní ti dànù. Tí wọ́n bá lọ sọ́dọ̀ Ọlọ́run, àmọ́ ìlú tó wà yìí ti bẹ́ẹ̀ lẹ̀. Ìlú máa ń lapa lára èèyàn. Tí ìlú bá jẹ́ bíi ti ń dára. Wàláhì tí wọ́n bá jẹ́ èèyàn rí, ó rí pé díẹ̀díẹ̀ wọn náà máa kọ́ràn dá. Wọn náà máa kọ́ràn dá. ah ibi tá a wà yìí kò gbá tìmọ̀tìmọ̀ ah, ibi ìbá ìjọba ah èèyàn náà gbọ́dọ̀ èèyàn náà gbọ́dọ̀ o ti mú máàkì nínú kéèyàn máa dára ìlú yìí lẹ̀ ìlú burúkú lè lú téèyàn ti pààyàn tí ò ronú máa lọ sílùú báyìí ọba àwọn ẹrú ọlọ́mbẹ tàǹsìn lọ́n darapọ̀ mọ́ wọn ńlọ ńlọ ńlọ ọlọ́run bá bá gbẹ̀mí rẹ̀ láàrin ọ̀nà wọ́n gbẹ̀mí màlẹ́kà kẹ́ àti màlẹ́kà yà àwọn màlẹ́kà yà wọ́n fẹ́ gbé ọ̀daràn lélẹ́yìn náà àwọn tó ti gba gbogbo òdòdó gbogbo ràwọ̀ nínú ọ̀ràn ajá èèyàn ọgọ́rùn-ún a máa ṣeré láì ṣe sọ wọ́n ẹ̀ ọ̀yẹ́ náà àbá pọ̀ tí mo ń lọ ní ó ti fìlú burúkú lẹ̀ ó ń lọ síbi pé ó ọlọ́run á mú kí ilẹ̀ ọ̀kákò pẹ̀lú òdiwọ̀n ọwọ́ kan ó fi súnmọ́ bí tí ń lọ yàtọ̀ síbi tí ti ń bọ̀. gbàtí wọ́n ní kí wọ́n wọn bó ṣe súnmọ́ bí tí ń lọ sí àti bí tí ti ń bọ̀ wọ́n rí bó súnmọ́ bí tí ń lọ pẹ̀lú òdiwọ̀n ọwọ́ kan ju bí tí ti ń bọ̀ lọ làwọn màlẹ́kà kẹsìgbè torí kọ́ náà fẹ́ ká túbà. tó ẹ̀rí pé ẹni tó wọ̀n sí ẹ̀sìn òdodo nínú àwa mùsùlùmí náà lónìí àwọn náà láwọn sábàbí tòmù ọ̀sẹ̀ inú rẹ̀ lólùkọ́ láti ayé dáyé ni wọ́n ti máa ń pòwe ike mẹ́hìnmá yẹ́kùnrin mọ̀rọ́ bí yẹ́kùnrin mọ̀rọ́ bà bí olùkọ́ bá ti ṣe rí bẹ́ẹ̀ lákẹ́kọ̀ọ́ náà rí olùkọ́ èèyàn bá jẹ́ olùkọ́ tó dúró déédéé nídìí ẹ̀sìn ọlọ́run níjẹ́ òfin kọ́yàn náà ní lọ. tó bá sì jẹ́ olùkọ́ tí ò tó déédé ń tí ọ̀dà náà ni ó fi kọ́ yẹn nítorí pé ta bá nílò alẹ́ ni a lè fi tọrọ torí ẹ gbogbo àwọn ẹni tí wàá fáwọn lórí ẹ̀sìn gidi o kò tó láti máa fi ṣèkẹ́wọ́ pé tó ṣẹlẹ̀ ni pé àwa ń tiwa àwọn òbí tó bí wa ní àwa ń tiwa àwùjọ tá a gbé ní àwa ń tiwa ni a ti gbogbo àwáwí kan sí mà tí kí wọn náà túnra rẹ bí lọ. gbé gbogbo méjèèjì sórí àtẹ àti ìlànà tó ṣe déédéé pẹ̀lú tẹni tá a fẹ̀sẹ̀ rán anabi wa muhammed sallallahu alaihi àti tàwọn tó takò sẹ́yìn tẹ̀ bùkátà wádìí a ẹni tí wọ́n fẹ̀sẹ̀ rán ni àlàkalẹ̀ rẹ̀ ni ó ń lọ yẹ kọ́tẹ́ gbogbo wa lọ́rùn títí ọba ti tẹ́ wa lọ́rùn ó túmọ̀ sí pé à ń ti ń tọ ìlànà tàṣẹ ìtọ́ àná torí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe nírọ̀rùn fún gbogbo wa láti lè tẹ̀sìn òdodo kó lè wá jìnnà tí n tọ́ba ti takò lànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wà nínú ẹgbàá wa kan eléyìí imaamu Bukhari àti Muslim gbé jáde láti ọ̀dọ̀ sàábé Abdullah ibn Mas'ud radiyallahu anhu ó ní àyà yìí sọ̀kalẹ̀ nínú. Suratul An'am àyà kejìléní ọgọ́rin ọlọ́run ẹlẹ́dàá sọ pé alladhina amanu walam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun. àwọn ìtọ́gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọn ò sì lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ mábòsí ìgbàlẹ̀ ọkàn tẹ̀sí wọ́n sì jẹ́ ẹni tó mànà àwọn ẹni tó gbọ́ lọ́ngbọ́ lódodo tí wọn ò lú ìgbàgbọ́ wọn papọ̀ máa bò sí ìbàlẹ̀ ọkàn jẹ tiwọn àwọn ni wọ́n mànà. Ibn Mas'ud radiyallahu anhu ó ní nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ kọ̀dẹ́rùn ó lé máwọn sàhábà wọ́n ń fẹ́ láti rí oore tí ń bẹ́nu àyà yìí ṣùgbọ́n májẹ̀mú tọ́lọ̀ ń filẹ̀ pẹ̀lú àti rí oore yìí gbogbo àwọn làwọn ti jẹ́ ẹni tó ṣubú sínú àṣìṣe pípẹ́ àwọn ẹni tó gbàgbọ́ lódodo tí wọn kò sì rí ìgbàgbọ́ wọn papọ̀ mábòsí àwọn eléyìí ìbàlẹ̀ ọkàn jẹ́ tiwọn tani ọ̀fẹ́ kí ìbàlẹ̀ ọkàn jẹ́ tòun láyé lọ́rùn tani ọ̀fẹ́ láti jẹ́ni tí wọ́n mọ̀nà láyé lọ́rùn wàláhì gbogbo wa ló wù à ń forí ṣùgbọ́n ọ̀nà tá a gbà débẹ̀ ó ti fẹ́ dàbí ìgbà tó ti kọ́ fẹ́ lọ́mọ wa wà lámì yalbisu imanahum bi zulm tí wọn ò lú ìgbàgbọ́ wọn papọ̀ máa bò sí. àwọn sọ fún pé ni ni sórí ara rẹ̀ rí sọ ike ẹni tó bá gbàgbọ́ tí ó sì lú ìgbàgbọ́ àwọn eléyìí ní ìbàlẹ̀ ọkàn jẹ tiwọn àwọn ni wọn mànà anábì ní rárá o kìí ṣe irú àbòsí tẹ lérò lọ́lọ́ ń sọ àbòsí tọ́lọ̀ wọn bá ń sọ ń bí onìtẹ́bọ̀tọ́lọ̀ ajẹ́pẹ̀tùmọ̀ rẹ̀ ni pé dájúdájú àwọn ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọn ò sì lú ìgbàgbọ́ wọn papọ̀ mẹ́bọ ṣíṣe wọn ò ṣẹbọ wọn ò ṣẹbọ bẹ́ẹ̀ gbọ́ sí Luqmanul Hakim tó sọ fọ́mà rẹ̀ ni يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ìrẹ ọmọ tí kùnrin mi kékeré yìí má ṣẹbọ sọ́lọ̀ o nítorí pé dájúdájú ìṣẹbọ sọ́lọ̀ òun gangan làbòsí ńlá ó túmọ̀ sí pé wọ́n máa ń pàbòsí wọ́n máa ń pè ìṣẹbọ sọ́lọ̀ ní àbòsí ẹ̀rí nínú àyà Al-Kùránì kan ọlọ́ni wal kāfirūna humu ẓ-ẓālimūn àwọn kèfèrí ni àwọn alábòsí ìtumọ̀ rẹ̀ ń pé àwọn kèfèrí àwọn lolùṣẹbọ àwọn kèfèrí lolùṣẹbọ. àyà yìí fi hàn wá pé ẹ̀yẹ ń ṣe tọ́lọ̀ ní kẹsí ń bẹ̀ kẹ́yìn ọmọ wa retí èsì tọ́lọ̀ wọn bá sọ pé ẹ̀rí ń bẹ̀. alladhina amanu walam yalbisu imanahum bidhulm ulaika lahumul amn wa hum muhtadun. àwọn ẹ̀ṣọ́ pọ̀ náà wọn bá gbọ́ tí wọn ò lú ìgbàgbọ́ wọn papọ̀ mọ́ ìṣẹ́bọ ìbàlẹ̀ ọkàn bẹ fún wọn wọ́n ní ìbàlẹ̀ ọkàn láyé wọ́n ní ìbàlẹ̀ ọkàn lálùjẹ́nà àlálùkìyàmù ọlọ́run ọba ẹlẹ́dàá ó sì sí wọn lẹ́ni tí wọ́n mọ̀nà láyé àti lọ́run ibi tọ́rọ̀ wà náà nìyẹn ǹjẹ́ ṣé àwa fúnra wa àgbàgbọ́ lódodo ṣé ìgbàgbọ́ wa ó yanrantí ọ̀dàǹgàjì ọgbàdùn báàsì lùgbàgbọ́ wa mọ́ ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ oníkálukú bal al-insanu ala nafsihi basira oníkálukú wa lójú rẹ̀ ọ̀fọ́ sínú rẹ̀ adára wa mọ̀ àmọ́ báwa náà bá ti ṣẹbọ sọ́lọ̀ rí àbá ṣẹbọ sọ́lọ̀ wọn bá rí ìṣẹbọ sọ́lọ̀ pẹ̀sẹ̀dìgbà tí wọn náà bá dẹni tí ń bọ̀ kù pẹ̀sẹ̀dìgbà tó ń bá ń bọ̀ ya pẹ̀sẹ̀dìgbà tó ń bá ń pè Ṣàngó pẹ̀sẹ̀dìgbà tó ń bá ń pè sù ìṣẹbọ sọ́lọ̀ ọwẹ́ ọ̀tayọ ìrìn àwúrègbè dúdú lórí àpáta dúdú ní òru tó ṣókùnkùn birikiti ìntọ́ wẹ́ gidigidi ni ó ṣeéṣe kọjá pé o ti ṣubú sínú ìṣẹ̀bọ̀sọ́lọ̀ tí wọn náà mọ̀ ó ti ṣeéṣe kọjá pé o ṣubú sínú rẹ̀ láì mà ìdí ni sọ́gà wa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam táwọn gangan fúnra wọn ọba fúnra wọn mọ́ níbi kó ṣeéṣe táwọn ó ṣe ń tọ́jú ìṣẹ̀bọ̀sọ́lọ̀ tí wọ́n sì ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ bó wàá làwọn akóróntù tí wọ́n máa sọ pé mi kẹ̀ èmi ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀ dá mi mọ̀ ní. à èmi ọmọ àfa bàbá mi náà ọmọ àfa bàbá bàbá mi ọmọ àfa yọrọ àfa kí wọ́n já mọ́lẹ́gbẹ̀ẹ́ bí màá ṣàdúrà báyìí gbogbo gbà ana wa astaghfiruka mimma la a'lam ọlọ́mọ ń sádi rẹ o níbi àti sẹ́bọ̀ sí ọ̀la máa mà ṣe. mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí ètò ṣeéṣe ká pé mo ti ṣe láìmà. ànábì ń bẹ lọ́nbẹ̀. tọ́ ẹ rí i pé láwùjọ tàwa yorùbá wọ́n ń sọ pé àwọn ń ṣe islam lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n wọn à ṣe islam lódodo nítorí wípé Yorùbá máa dá sà wípé ẹ̀sìn kan pé káwọn ọmọ sọ̀rọ̀ abẹ́ ẹ̀gbọ́ bẹ́ẹ̀ olùkọ́ yìí náà ti délé ayé tójọ́ mẹ́ta ẹ̀ mà bẹ́ẹ̀ ẹ̀sìn kan pé káwọn ọmọ sọ̀rọ̀ torí ẹ̀ lẹ́sẹ̀ rí yọ́ọ́ máa jálá yìí ó lè tó kanyín mánu eyín tẹ́nìkan kan ọ̀bẹ yóò tún á máa jẹ́ náà ní bá wọn bọ̀ rẹ̀ ó lè jẹ́ náà ní bàbá àgbà nídìí ibi tí wọ́n ti ń sọdún ẹ̀yọ̀ ṣé gbogbo eléyìí ẹsẹ̀ bọ̀ gbogbo àwọn ètùtù tẹ̀ ń ṣe wọn gbogbo nǹkan tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run èyí ẹsẹ̀ bọ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí yóò máa dúpọ̀ nǹkan ìjòyè ó lè fẹ́ jẹ ìgbà ó lè fẹ́ jẹ baálẹ̀ ó lè fẹ́ jọba èwo wọn máa jẹ nínú gbogbo ẹ̀ tí wọ́n ẹsẹ̀ bọ̀ èwo wọn jẹ nínú gbogbo ẹ̀ tí wọ́n ọ̀dọ̀ ṣẹbọ kọ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tá a bá ta ayétàn ìyá àmà wà ókè kó lẹ́sì pàdé ọlọ ẹ rí i pé ọba ó lòun bá lórí gbogbo nǹkan ni gbogbo ẹgbọ́ gbogbo ọ̀sà òun náà ní bàbá àtàlẹ̀ òun náà gangan ni kọ̀ńtrólà ń gbogbo bẹ́ẹ̀ bó sì máa lọ ókè kọ́dà kan tó ti jọba tán àwọn máa ń dìklẹ́ rẹ̀ ní openly wípé àwọn ò ṣe sọ láti máa ń tà wọn tọ́ba wáyọ́ kan wá sí sọ láti ń sọ orí ìyá kẹsàárì wa ń bẹ kẹ má bàa lérò pàwọ ti sọ láti mọ rárá rárá rárá ọ̀pọ̀lọpọ̀ ọba tàwọn baálẹ̀ tàwọn ọba tàbá wá sí mọ́sálásí tó bá ti lè ṣe sọ láti ojú ayé nǹkan immediately tó bá ti padà sáàfin rẹ̀ òsàlẹ ọkọ forí kalẹ̀ fún kókó má bínú tó islam náà dà irú àwọn ẹni tí wọn ń sọ nù wípé ẹlú ẹbọ mẹsìn àwọn náà mọ̀ kó lu ẹbọ mẹsìn láàárọ̀ yìí sílẹ̀ máa lónìí ẹlòmíì ọ̀jáde ńlé àtìgbà tó kọ́kọ́ pe ọkọ̀ àti máa mú fi bánu. ìdáná bìsì ní káwọn ọmọ ẹsẹ̀ ní kíni àlùkàrú sábà àwọn àdó àárọ̀ àárọ̀ ó sì dá wa lójú pé gbogbo yẹn wí tiẹ̀ láàárọ̀ yìí nìyẹn àwọn mùsùlùmí. a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaq ànábì ní káwí lẹ́ẹ̀mẹ́ta bismillahi alladhi la yadurru ma'a ismihi في الأرض ولا في السماء وهو السميع العليم síbi gbogbo wa náà láwí láàárọ̀ yìí àdúgbò ẹ̀fọ́ lọ wọ́n ní ká wí lẹ́ẹ̀mẹ́ta àtàwọn àdúrà mi ètò wọn ní káwọn ọmọ wí là wá ń wí ìwọ ń tiẹ̀ tí wọn máa ń gbé ọsọ báyìí lẹ́sìn náà kẹ́ẹ̀ tó sọ̀rọ̀ tó ti ya pàtẹ́sìn bàjẹ́bàjẹ́ ìwọ ń tiẹ̀ nígbà tí a bí bèjì kí ló dé ẹlẹ́sẹ̀ wà bèjì ni o ṣé ìsìlámù náà ló ní ká máa ṣẹ̀ wà bèjì sáà nàbìnrin àbọ̀lọ̀ ìlóní ká máa ṣẹ̀wà àbèjì wọ́n á sọ pé ṣẹ̀wà àbèjì torí pé kó ń bẹ torí pé wà ń bẹ. ìwọ́n tó jẹ́ kó ń pera rẹ mùsùlùmí ṣé bá ọmọ gbogbo nǹkan tó ti gbé mi ẹlòmí àdó ń bẹ ń kun rẹ̀. o sì ló ọ mẹ́tọ̀ mẹ́sìn kí ló tó wá mú mẹ́sìn kí ló mú mẹ́sìn. ok sọ láti lo mú mẹ́tọ̀ rí ẹlòmí ẹ̀rì tí ẹ̀ ń dè mara ni ẹlòmí ìfúnpa ni ẹlòmíì òrùka ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ìsìláàmù lẹ́nu ti àbẹ́ bọ̀ ìsìláàmù ọ̀faramọ́ gbogbo ẹ̀ ó ti àtúndí nínú ìsìláàmù ẹni tó bá fẹ́ ṣe ìsìláàmù fẹ́ẹ́ rí gbogbo jágbajàgba kò lóko méjì ju jágbajàgba lọ kò sí nǹkan tí ìsìláàmù fẹ́ ti ṣe ìsìláàmù sọ fún wa pé gbogbo nǹkan ẹni tó bá ti ṣe ti ṣẹbọ sọlọ ìgbà táwọn bí wọn sọlọ lọ àdìwà àdìwà sẹlẹ tọkọ wọn ba sọ kí lélẹ́yìí ó ní ìsàn kan wà tí máa kọ́lẹ̀ báyàn lápá téèyàn bá fi irú ìfúnpá ìsapá ìsàn yẹn ò ní kọ́lẹ̀ báyàn lápá anabi ni ẹnzẹ́ha jádàánù lẹ́yìn náà láti rí ìdókè ìlà wàhìnàn torí tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní sàlékún kankan fún ọjọ́ ọ̀lẹ́ lọ. wọ́n iná ha lọ́wọ́ bá kéèyàn sí tí ìfúnpá yìí bá sẹ́kù lára rẹ̀ tó o bá fi kú máa àfúlájà abájá ò ní sórí rẹ̀ láéláé ẹ dàpọ̀ ìwọ sì mà ó ń dí oògùn ká ní ṣé ìsìláàmù náà ló ṣe ṣé ṣe ìsìláàmù àìmọyewu tí o ti kó jẹ èyí tó kó jẹ ń gbẹrẹ èyí tó ṣé ìsìláàmù náà kì ṣe ìsìláàmù tọ́lọ̀ nǹkan náà nàbì Muhammad sọlọ́lá àlùsọ̀lá àmọ́ àwọn tó ṣàlàyé jẹ tó ṣàlàyé irú ìsìláàmù jẹ fún ọ. gbogbo ajẹ́ pé ìsìláàmù tí etí ò nítumọ̀ ni wọ́n ń ṣe ìsìláàmù tí ń ṣe gbogbo ń tọ́ta kó ìsìláàmù kò lè jẹ́ ìsìláàmù. torí rẹ̀ a lè ní fọkànbalẹ̀ ìgbà táwa bá ti mẹ́bọ mẹ́sì a lè ní fọkànbalẹ̀. bẹ́ẹ̀ mọ̀ pé ní ìsìn ògùn tẹ́ sí tí wọ́n sọ fún yín pé nǹkan báyìí ni wọ́n máa ayẹta ni gbogbo ayẹta yẹn wọ́n bá sì dojú ìbọn kan yín ìbọn sakabula tún ni kìí ṣe ìbọn yín kí forty seven torí lẹ́yìn ayẹta kan tí ì ti fún yọ fọ orí ẹ̀ dànù so ìbọn sakabula ni wọ́n bá yín ayẹta orí yẹ o ọlọ́run ló ní kọjá pápá rẹ̀ wọ́n dojú ẹ̀ kọ́ ètò bá lọ jórí orí ó ṣòfò dànù torí bá sì fọ ikú dé àbá apá ó di ń tọkọ̀ ǹdẹ̀rù. bẹ́ẹ̀ mọ̀ pé ìgbà tẹ́ni tí wọ́n sóògùn fún yẹn sóògùn bá ti sí àtòjì jẹ torí bẹ́ẹ̀ wàhálà ọ̀kan rẹ̀ òkun balẹ̀ mọ́. tó bá jẹ́ pé igbó oògùn tó ti lọ sóògùn ayẹ táwọn igbó oògùn etí lẹ́yìn yóò lọ igbó eléyìí tó jẹ́ igbó tó dínà igbó ńlá láti rí kó ń lọ sóògùn gidi nìyí yóò wá jẹni tó ṣe pé ẹ̀rú ọmọ bá ọmọ bá nítorí pé tá gbé fún ó ti rí pé máa tàdí ó ti rí pé máa tókùn bá tún pọ̀ ẹni tí ń sóògùn ga tó máa bà ara rẹ máa bà ẹnìkan ó lóun sóògùn débi pẹ́rù máa bà bẹ́ẹ̀ ni nítorí ẹja ní fàyàbalẹ̀ oògùn ẹja Ànábì sallallahu alaihi wasallam lẹ́ni tí máa ń ṣe àtẹ̀jíjẹ́ ló máa ń ṣiṣẹ́ àtẹ̀jíjẹ́ ló máa ń ṣiṣẹ́. ẹ ayatollah ni ká máa ń sóògùn yẹn nísìnyí ẹgbẹ́ pàwá ni ẹ ní kù kọjọ kú yín ó tó kú ẹ ní kù níjò lẹ bẹ̀rẹ̀ sí sóògùn níjò níyà yín ti bí yín ẹ ṣe kú kó tó di pẹ́ bẹ̀rẹ̀ sí sóògùn. tẹ bá gbóògùn náà ti tẹ gbọ́ lọ́ngbọ́ ọlọ́run ló máa ń sọ yẹn wọn bí torí pé olóògùn níjọ́ tí ọba kú tògùntògùn náà lè kú tóògùn bá dáa ó yẹ kó má dé pé èèyàn kú náà ó di márùn ó di mẹ́tì ó sunkọ́ síbẹ̀síbẹ̀ ó tún kú tókè aláǹfààní irọ́ lásán pàǹtí bá ń dá tí ò wúlò. téèyàn bá jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò ní ìfàyàbalẹ̀ torí ẹ̀ ẹ jẹ́ ká lọ́ọ́ máa ọ̀ tó gbogbo apáta la bá ìdìtọ́ dáa bọ́kàn owó ti ti balẹ̀ nu ẹ̀yin ò lè ṣe wọn ẹ̀yin ò lè jẹ́ ẹni tí oríire rẹ̀ tó kún kẹ́kẹ́ àyàfi tó bá ní ìmánì tó sì wà nínú ìfàyàbalẹ̀ ìmánì àti ìfàyàbalẹ̀ ilẹ̀ yẹn á máa fi jẹ́ ẹni tó ṣe pé yóò lè ṣe lọ. ìgbàdẹ́rù ọ̀bọ̀ lórí ẹ̀mí rẹ̀ lẹ́nìkan lè fi ọ́n sòtà ẹ̀rù ọ̀bọ̀ lórí dúkìá rẹ̀ ibi ẹnìkan lè wá jí kó ẹ̀rù ọ̀bọ̀ lórí iyì rẹ̀ ṣùgbọ́n nìkan lè wá tàbùkù rẹ̀ ọjà tó yí pé tọ́m bá ń jẹun yóò lè lọ lọ́nà ọkùnrin lálàáfíà tọ́m bá ń mumi yóò lè lọ lọ́nà ọkùnrin lálàáfíà torí ẹ̀ fẹ́lẹ̀ yà àbójú rọ̀bà hàdàlbẹ́yì fẹ́lẹ̀ yà àbójú rọ̀bà hàdàlbẹ́yì alẹ́rí ọ̀pọ̀ àmàhùn mẹ́njú àìwọ̀ alámanahùn mẹ́kọ̀ọ́ wọ́n yà máa olúwa tó ní ilé yìí o àwọn Kùráìṣì ọlọ́run bá ń bá wọn wí ọlọ́run nìkan ni ẹ máa sìn ọ́ ẹ bọ́ tẹ̀sí tẹ̀ ń bọ òòṣà tẹ̀ ń bọ òòṣà Uzza Láàtà àti Mànáàtà àtàwọn òòṣà yòókù ó ti tó kẹ́ ẹyẹ ìṣẹ̀bọ sọ́lọ̀ ọba tó ní ilé yìí ní kẹ́ ẹ máa sìn kí ló dé torí pò ní at'amahum min ju' òun lọ́ba tí ń fún wọn lóúnjẹ jẹ ní àsìkò ebi wà á àmàdà hóm nínú kọ́ọ̀ olóṣèlú fún wa ní ìfàyàbalẹ̀ lásìkò bẹ̀rẹ̀. àwa náà akọ́rọ́mọkùnmọ́lá ní ìgbà táwa náà bá ti jẹ́ni tó ṣe é gbé amójútó tẹ̀wọ̀hì ìbàlẹ̀ ọkàn pọ̀ láàrin wa. àwùjọ àwùjọ tẹ̀wọ̀hì dì àní gbọ́ láíláí wọ́n sọ pé wọ́n ń sọ̀rọ̀ ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ jáde. àwùjọ àwùjọ tẹ̀wọ̀hì dì àní gbọ́ láíláí pé kìnnì kan eégún ó máa ń lùyàn tó bá lùyàn ibi tẹ́ gbàgbá bá yóò máa ká kanko ni àbí bí ẹja panla rárá àní gbọ́ títọ̀ fídì bá ti wà láwùjọ wa ìtọ́jájú ó ní ẹnikẹ́ni tó bá fún wa ní nǹkan á gbà tó bá jẹ́ jíjẹ á jẹ tó bá jẹ́ mímu á mu àní bẹ̀rù ẹnìkan àbọ́lọ̀ nítorí pé àmọ̀ pé tẹ̀lọ́fẹ́ ti pè ká lè ní ìtẹ̀ ara wa ló fi fún wa tí ò bá ti títọ̀ òhìn ẹnì kí wọn ò ní fún wa ní nǹkan ká jẹ o ọwọ́ yẹn lọ́lé ó ti dédé pé wọn náà sì jẹun látàárọ̀ aago mọ́kànlá sì ti lù báyìí wọn á kó jẹ kalẹ̀ fún ọ pé kọ́ jẹ tó ń tẹbi sọ́wọ́ ẹ̀rọ ẹ̀jẹ̀ mo ti jẹun jẹ oúnjẹ kí ló dé rò rẹ̀ tó ẹ̀rú ń bọ̀ nítorí pé gbàtí ọba ti títọ̀ rí ẹ̀rú ọmọ ọbọ̀ ó lé ní kọ́mọ́kórì rẹ̀ pa pààrọ̀ láì torí bèbí ẹlòmíì gan ní ìgbà tó wá lọlé wọ́n ní ẹjọ́kòó mi ẹni pé ńgbà tí ọba ti títọ̀ rí ìbò mi láti jókòó lórí kan má dọ̀kọ́ ti gbọ̀n kan bẹ̀. bẹ́ẹ̀ ni lóró náà mú àwùjọ tó ń wanu ẹ̀ wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́. ẹ̀rí ní ìgbà tí ò sí ìbẹ̀rù ọlọ́ ẹlòmíì ó lè jẹ́ pé ọkọ ọmọ fún ọ kò fi fún ọ tó lọ lọ ó lè jẹ́ pé ọmọ wọn fẹ́ lò láti fi rí òkodoro rẹ ó pé wọ́n wá ti àgbèjì ayé rẹ láàmú

bó ti dórí tẹ́sán land bridge táyà kọ́kọ́ fọ́ táyà fọ́ lábá tó gbọ́ níbi tí táyà ti fọ́ tá a fẹ́ sọ̀ kalẹ̀ kí ni kàbá tó tó páàpù àbá ṣèṣe ìṣe kíni tí mo jẹ́ àyè nígbà tó ọgbọ́n lọ́gbọ́n tiẹ̀ tọ̀hídìí òsì tọ̀hídìí yẹn lẹ́ba jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn láwùjọ wa torí ẹ̀ ni ẹni tí o bá mọ̀ sọ pé kí ni tọ̀hídìí kí ni ọ̀la ẹni tí kò bá tẹ́ bá lọ́wọ́ pé rẹ̀ lọ́kùnrin tí kò bá tẹ́ bọ́ gbà ọjọ́ tẹ mú ọjọ́ tí o bàbá jáde sọ̀rọ̀ ara rẹ̀ nígbà mọ̀túmọ̀ hmm. ẹ̀hẹ́ so kò sí tòhídì torí pé tòhídì tí wọ́n kò sí àwọn wò pé nǹkan gbọ́dọ̀ sáwọn àwọn gbọ́dọ̀ máa dáwọn sí nǹkan sáwọn ànábì ọlọ́pàá á ní sàwọn akóròjù tí ẹ bá gbọ́ lọ́ngbọ́ ọlọ́wọ́ dán wò náà inú pọ́pọ́ lọ́ngbọ́ làdáwò ti wá nínú àdáwò láti mọ̀ pé kọ́ gbàgbọ́ lódodo àbọ̀ nǹkan ara rẹ̀ jẹ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àfi ká mójútó wọ́n ní ní gbogbo ìgbà títọ̀ òfìdí bá ti lè lẹ lára àwọn èèyàn ìfọ̀kànbalẹ̀ náà lẹ̀ àní tẹ̀wọ̀fìd àwa ń fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ọ wà kó lè sí o kó lè sí lọ́dọ̀ àwọn ẹranko bí mo ti sọ àwọn gan wọn ò ní fọ̀kànbalẹ̀ wọn ò ní fọ̀kànbalẹ̀ láàrin wọn gbogbo aláǹgbá dáràn àbí ọ̀daràn lọ́dọ̀ àti lálàgbà kádìbò adúpẹ́ kọ́nà tó wọ́n ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. sọ́mà ti yọ bá táwọn alágbà bá yọ ẹdún jáde lónìí àmọ́ pé máa jáde lónìí subhanallah. torí tí ọba ti títẹ̀ òní wàhálà ìdí máa ṣẹlẹ̀ àwọn làwọn nídìí ẹ̀ gẹ́gẹ́ bí raw material. tòṣì ṣẹlẹ̀ nìyẹn wọ́n ní tí ọba ti títẹ̀ òní ìbàlẹ̀ ọkàn máa ń lẹ̀ tí ìtẹ̀lọ́sọ́nà bá ti pọ̀ láwùjọ kan ìbẹ̀rù ọ̀pọ̀ mẹ́. Á ìjọba kan á tí ẹ bá ti pé mo rí ọ dátètè lo ẹ̀rọ rẹ sí á o lè dárọ. Tó sì bọ́ kankan kan o ní kọ́ kankan kan ọmọ ní ẹjọ́ mo fẹ́ kókó lẹ̀ mo kó lọ wọ kí ló dé à wọ́n ní ọ̀gbọ́dọ̀ kọ́ kankan lẹ̀ ìyá lè dín nǹkan mi. Tẹ́kọ̀ọ́ bá ti pọ̀ kò sí tàbí ṣùgbọ́n ìbẹ̀rù ọ̀pọ̀. Ó pa sábàbí láwọn ìlú Yorùbá kan táwọn ìlú fi dàhoro torí pé àwọn ọmọ ìlú kálukú ti sá lọ sí ìdálẹ̀ látàrí oògùn oògùn oògùn ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ tó mọ̀ dẹ́rù bá wọn kékeré ni àtọ́ba dẹ́rù eléwọ̀n lé jẹ́ bọ́ọ̀lù à èmi ò ní lọ léwọ̀n kálukú bá san ìtọ́ka sí ìdálẹ̀ nínú Nàìjíríà kan ìtọ́ka sí ìdálẹ̀ lórílẹ̀‐èdè ibòmí ọ̀gá bẹ́ẹ̀ nítorí ipa ẹ bá lọ lu yín wọ́n kó gùn àyín lè mọ̀. ẹnìkan lówó ń kọ́lé wọ́n wá bá lédè bíi kíkàn yàtọ̀ bá lédè bíi kíkàn ìyá òfò bàbá àdánù kan akọjá gbàgbé ta ní kọ́lé má ní lágbájá nì ẹ ń kọrù ilé wa ẹ ń ná òbítíbitì owó kọ̀ wá yọ títí wa. Tóbú, tóbú, ó máa kàn tó àwọn kápítà aládìde ọbẹ̀ bẹ̀rẹ̀ sí ìjọ àwọn láago mẹ́sàn-án fẹ́ẹ́ dé máa bẹ̀rẹ̀ ẹni àkọ́kọ́ tó kú kètò ní kó o gbèsè ní pápó báyìí òfurufú ló gbèsè ní ọgbọ́ ni wọ́n orí ti ẹ̀ kọ́kọ́ fọ́ dànù tẹ́lẹ̀ kejì ogun kù ló wá pẹ̀yìn ní àwọn kápítà sí sẹ́yìn ogun kù wọ́n ní kó tí wọ́n má rí ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ayéjọ́ ni gbogbo ẹsẹ̀ rẹ̀ ògùn ẹ̀ gbogbo ara pẹ̀lú ilé ọ̀la ti ń já pàtì pé àwọn olórí ibùkà ti láti fojú sílẹ̀ ìlà bẹ́ẹ̀ ilé àkọ́tì wọn lè parí ẹ̀ ilẹ̀ ara jù wọn lè jọ́tọ̀ lọ́tọ̀ fẹ́ wulẹ̀ tó lọ́ra àbá ọkọ̀ wo fọ́kọ́ náà rẹ̀ ẹ̀gá rẹ̀ wọ́n lọ́ra rẹ̀ ó burú fọ́kọ̀ ló ti wà. òkú lọ wọ́n gbé wá bẹ̀. tó tí ọba ti sítọ̀ òhìn kò sí báyà balẹ̀ àwọn ọba náà ògidì ẹbọ gbogbo ògidì ayé kìkì ẹbọ ẹnìkankan wá sàfihàn ọba ni òun lòun mọ ọba mùsùlùmí tó ọba ní assalamu alaikum àwọn ọba bá ní à wọn yẹn kí ọba lóru ọmọ àjọba lẹnu ọmọ àwọn ọmọ mi ìjọba lẹnu wọn kẹsì náà pàtàkì àbá ó ti délé báyìí lọ yàgbé oró. wọ́n ní à àbí ẹ̀yin náà fẹ́ lọ ilé pọ̀ ọ̀nà ẹ̀mí. Délé tí lágbájá lọ sí wọ́n ti lù pa tẹ́bọ̀ bá ti pọ̀ èsì fọkànbalẹ̀. Ẹ̀yin náà ti mú tí ẹ bá gbélé Yorùbá yìí tẹ́ fi ṣe case study ẹ rí i pé inú tó kó fàsẹ́yìn balẹ̀ Yorùbá jù ó ní tẹ́ bọ́sọ̀lọ̀ èèyàn sá fún lò wọn èèyàn sá fún lò wọn sá fún lò wọn nítorí pé àwọn nǹkan tí ò yẹ kí mùsùlùmí máa fojú rí ó fojú rí àwọn tí ò yẹ kí mùsùlùmí máa fetí gbọ́ á máa fetí gbọ́ ntí ò yẹ kó tiẹ̀ mọ̀ pé rẹ̀ ń ṣẹlẹ̀ láyé ọmọ rí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nítorí ìpìlẹ̀ gbogbo ìpìlẹ̀ táwọn dá ìgbésí ayé wọn lé lórí ẹni tí ń ta ewédú òun náà ń sóògùn kó lè máa tà onírú òun náà sóògùn sírú rẹ̀ pé mọ́ bá wọjà ó nìkan ni wọ́n máa wá bá àìjẹ́bẹ̀ gbogbo ará yòókù tó bá tarúmọ̀ lọ́wọ́ irú òun náà ni òun náà fúnra ara rẹ̀ yóò kábàámọ̀ lórí rẹ̀ kò tún wọjà mọ́ láì. ebi bílẹ̀ yorùbá ti wà ní. wọ́n lè ní kí wọ́n lọ wẹ̀ lórí ìta ẹnikẹ́ni tó bá sì rí ọ ìwọ máa sáré kẹ́nìkan máa rí ọ gbogbo ẹnikẹ́ni tó bá rí ọ ojú tó fi di ọ̀hún fífọ́ torí nu fífọ́ ojú rẹ̀ ń bẹnu ró màtíríà táwọn fẹ́ lò sí gbogbo ẹbọ náà ni ẹbọ yẹn ti pọ̀ jù nílẹ̀ Yorùbá yìí orí kan máa fọ́ wọn nílẹ̀ Yorùbá yìí orí burúkú ni lọ́ba ń fọ́ wọn wọ́n wà ní kọ́ lọ fọ́ orí rẹ̀ sórí ta lọ́ba wẹ orí rẹ̀ sórí ta ẹ̀ẹ́dùn ìfà tún láàánú ara wa ń bi jẹ́ bọ́dé òní sí fọkàn balẹ̀ lórí àwọn sọ́lẹ̀tẹ̀ wọ́n tún ní kọ́ ọmọ wọ bàtà ọwọ́ bàtà wọn kó tó bá tún wọ bàtà débi kan náà tó bá tún kó ọ̀ràn ní. wọ́n kó bàtà rẹ lọ kọrin wá ẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ yìí lọ́ba dé báwọ̀ máa wọ́n kó ara ti ṣe ń gbẹ́rẹ́. ìgbà tí wọ́n wá fọ orí yẹn tó níta wọ́n wá sọ fẹ́ẹ́ ṣé aláàánú ni wá ní àbíkà kó kúrò lórí eléyìí tẹ́lómi òkè torí ẹ̀ tí jẹ́kọ̀ọ́ bá ti pọ̀ sí láwùjọ bẹ́ẹ̀ ni ìbẹ̀rù máa ń pọ̀ bẹ́ẹ̀ ni ìbẹ̀rù máa ń pọ̀ ẹ sì rí lápá wọn tí ń ṣẹbọ ni tẹ bá lọlé wọn ní tẹ bá lọlé àwọn tó ní mọ̀ nípa ẹ̀sìn Islam òpin tó lè rí lọ́dọ̀ rẹ̀ náà ni kò rí tíra bẹ́ẹ̀ bá rí tíra fẹ́ẹ́ lọ́ọ́ bà ẹ̀rù onígbà yìí masha allah ah èyí tẹ̀ sí kàńtẹ̀ ti ti wá láǹfààní ni ó gbè mí náà kí n tiẹ̀ lè lówó dín fún yín tẹ̀kùn fi ra dírà tẹ̀ máa tún fẹ́ mi ẹ sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n tẹ bá wá àwọn tí ń ṣe lọ tẹ wá wọn lọ lé àbá olùjókòó gbogbo tílẹ̀ tàbí lọ́jọ́kòó ah ibi táwọn akàkàdé olùjókòó ni wọ́n jókòó ọ̀fẹ́ kí náà yọ̀ọ̀bà ti gbé yín ẹ̀rù ń bọ̀ ẹ̀dàkùnfẹ́ torí máma màdírù mo tún dúró yìí ó torí nígbàtẹ́ sọ pé jókòó ó lè gba orí akákàdírù ní èdè máma màdírù ìlọ́wà ń bí àìlà ẹ̀mọ̀wọ́ torí ẹ̀kẹ́ bọ́ bá ti wà kìí sí ìfọ̀kànbalẹ̀ kìí sí ìfọ̀kànbalẹ̀ Islam kò ló sí ìfọ̀kànbalẹ̀ ó rí i pé bí èèyàn ṣe rí sí ọ bẹ́ẹ̀ lórí dénú kò lépa rẹ fàyà ọ̀wá burú kankan láti fi sí ọ. Tíjọba Mùsùlùmí lọ́wọ́, ọ̀rá ní láti gbàtẹ́ tíjọba wọn lò ti tà mọ́, àwa ti ń ṣe ọlọ́ọ̀bù mi. Mùsùlùmí tó gbọ́ ọlọ́yẹn kò lérò aburú kankan sí ọ. Kódà tí ń bá ń da fún Mùsùlùmí, ìtùnú gbogbo Mùsùlùmí. Tọ́lá kù díẹ̀ káàtó fún Mùsùlùmí kan, ìgbàlódé ni fún gbogbo Mùsùlùmí. Torí tùmọ̀ pa àjọjọ́ mọ̀ ìyá mi ọwọ́ lọ ń wa òòrí ara mùsùlùmí lọ sí rè ilé olóògùn òfowó lọ́lọ́ àwọn òwò náà sọ fún ọ pé eléyìí ní í ṣe ọ táwọn ríran ẹ̀ tó gbogbo eléyìí tá a bá ní àwọn ọ̀fẹ́ ti ọlọ́run lọ́kàn ẹbọlá fẹ́ máa ṣe ìbẹ̀rù ó ti pọ̀ jù láwùjọ wa ẹgbọ́n tọ́lọ̀ ń sọ ó ní tọ́lọ̀ lókè fi qulubi alladhina kafaru ar-ra'ba bima ashraqu billahi. ما لم ينزل به سلطانا Allah ni a sọ ìbẹ̀rù sí inú àwọn ọkàn àwọn kèfèrí nítorí pé wọ́n fi nǹkan míì sí ẹgbẹ̀ra fọlọ̀ ní nǹkan tọ́lọ̀ ọ̀sẹ̀ rí kalẹ̀ pé ẹ sí nǹkan ìṣòrogún fún mi ìbẹ̀rù nínú bẹ̀rù ní gbogbo àwọn ọ̀sẹ̀ bọ́ ọmọ wa gbogbo àwùjọ bí tó máa ti ń sọ́nà wọn ní ní àtẹ̀ntí ń pé àtẹ̀ntí bá ń pé bẹ̀ tọ́lọ́ ń bá ti bá ń pé bẹ̀ wàláhì òní ní fọkànbalẹ̀. ṣé bá gbé ilẹ̀ yorùbá yìí sórí òṣùwọ̀n ẹ rí i pé ibi tí ẹ bọ tó ti gbilẹ̀ jù onílé Ifẹ̀. ṣé wọ́n sọ pé ilé Ifẹ̀ yẹn ibẹ̀ náà nìpínlẹ̀ ẹ Odùduwà àwọn òòṣà àwọn kìnìún ẹ̀ jọjúmọ́ wọn lójoojúmọ́ làwọn ṣẹ́gbọ́n bẹ̀ àfẹ́jọ́ àfọ́jú ẹ̀yọ̀kan ibẹ̀ yẹn ó rí i pé tọba jẹ́ mùsùlùmí tọgbọ́ náà bá gbọ́ ó rí i pé ọmọ wò pé kí ni gbogbo eléyìí wọ̀ lọ kí ni gbogbo eléyìí. àwọn ẹlẹ́bùn ó ti gbogbo ẹ̀ sórí tipátipá ó ti sọwọ́sọwọ́ ó ti tikùntikùn wọ́n máa pariwo wọ́n làwọn dá wákà ẹ̀bọ. ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni ẹ̀bọ ni. wọ́n á pè ọkọ̀ jọ́ lẹ̀ ọ̀n lọ lé ìfẹ́ láago kan àbọ̀ òru ṣé ọ̀n lọ lé yín fẹ́ láago kan àbọ̀ òru ọkọ̀ sì jọ ọ́ lẹ̀ láago kan àbọ̀ òru lẹ́kọ̀ọ́ ọjọ́ kalẹ̀ lọ́jọ́ ta ìwádìí ń lọ lé rẹ ní yàrá àpájà tó délé àbò ní délé lẹ́kọ̀ọ́ nítorí wọn bẹ̀rù lẹ́kọ̀ọ́ làwọn ọmọ jàgùdà tẹ́lẹ̀ náà tó bá smart wà bọ́ ọmọ lọ gbogbo ọ̀gàdẹ̀ rẹ̀ nìkan tó gbé gbá ayé owó owó náà là wá ìwọ làá wọ́n là fún gbá ayé ayé gìlì ó rí pé kò sí mọ̀kànbalẹ̀ torí pé ẹni tó bomi atabọ́ sí òtúnṣe ó ti fẹ́ ní mọ̀kànbalẹ̀ ẹgbẹ́ bọ̀ ẹ̀pọ̀ lẹ́ra gbálí ẹ̀pọ̀ iná sáni sáà wọ́n ní ẹ̀ jogún ẹ̀pọ̀ ẹ̀ẹ́dì ẹ̀pọ̀ ẹ̀sìn kan bẹ̀rẹ̀ lórí social media ó ní ẹ ti ṣe fẹ́ pa òsàrẹ́ ńlẹ̀ yorùbá ẹ lè pò òsàrẹ́ o tẹ bá pọ̀ òsàrẹ́ pa yorùbá rẹ̀ rùn áà ẹ gbọ́dọ̀ kú sọ. òun náà jáde pálí kan lórí lórí social media. Wàádìí àwọn àwọn ẹ̀kùnrin rẹ̀ ṣé kó tún wọ́ọ̀sì tó báyìí. Ìgbésẹ̀ ẹ bá ti pò òsàrẹ́ ti pa yorùbá rẹ̀ àpẹ̀lú ògbọ́ ọlọ́run ọ̀pá rẹ̀ nítorí pé mùsùlùmí ń bẹ ní yorùbá àbóòsàlẹ̀ yìí sì òòsà ń bẹ léyìn ẹgbẹ́ sí àbáwọlé yìí ẹfọ òsàjọba àwùjọ bìlà. ẹ dákun ẹ gbọ́ ọ̀rọ̀ kéèyàn máa sọ lórí social media ọgbà pépé ẹ pẹ̀lẹ́dẹ̀ ọmọ yorùbá yìí mùsùlùmí làwọn. nígbà wọn ti ti gba islam wọn ti sọ pé kò sáwọn kò tó ta kálukọ lọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ làkúndínlùkún wọlé ẹdí ìbò láti fi wá fẹ́ ní fọkànbalẹ̀ wọ́n máa ń ṣe ọdún òòṣà kan wọ́n wá òòṣà ẹni tí wọ́n ń so òòṣà wọ́n wá gbẹ̀mí ẹni ní òfin ráǹdì ara rẹ̀ wọ́n máa wọ́n ní kíní kan aládẹ́mọ́ ọmọ mùsùlùmí náà wàá dúró mẹ́ta ọjọ́ alágẹ̀mọ́ amáàdùn fẹ́rí ń tà sọ. wọ́n náà jẹ́ pé ó ti fọ̀nà kan àbọ̀nà ni ó ti ń ṣe kíni ó ti ń bá wọn ṣẹ̀bọ̀. mùsùlùmí làwa inú wa sì dùn láti jẹ́ mùsùlùmí wàláhì àdúpẹ́ kọ́lọ̀ tó fà wá yọ tí ò bá jẹ́ kọ́lọ̀ ń fà wá náà yọ nígbà náà bá máa tọ́nu bá ìgbà ẹ̀fẹ́ kó sàrẹ̀ à tẹ́ bá ti kó sàrẹ̀ fa yorùbá lẹ́nu wàláhì báwa náà bá máa sọ̀rọ̀ tá máa jẹ́ kòbó kó sà láti máa àbẹ́rẹ́ náà ti ń tẹ̀lé fún mi wọ́n nara wọn fáìn pẹ̀lú Islam àwa la máa burú tó wà bẹ̀bẹ̀ ó sì wá gbára ẹ̀ka lẹ̀ wọ́n lù ọ́ báyìí. ó ò ṣe làákàyè ni òun ò lè ṣe làákàyè láéláé onígbà tó bá pẹ́ bọ̀ ni. ọlọ́ ẹlẹ́dàá tó wá sànù wa pẹ̀lú àánú ńlá yìí tó wá yẹ ká fọ ara wa ká tún bàjẹ́ kò yẹ ká fọ ara wa bàjẹ́ o. alladhina amanu wa lam yalbisu imanahum bi-dhulm ulaika lahumul amnu wa hum muhtadun ọ̀nà tí yorùbá fi ń ṣẹbọ pọ̀ sẹ́rí ọ̀fọ̀ ọ̀fọ̀ tí wọ́n máa pa ìṣẹbọ ńlá ni ògèdè ìṣẹbọ ńlá ni àyájọ́ pípé ìṣẹbọ ńlá ni àwíṣẹ àkọsẹ kíníkà olúgbò ìṣẹbọ ńlá táwa bá ti gba islam kò yẹ kí gbogbo oṣùkù lọ́wọ́ tiwa mọ́ torí tuma pé mo jẹ́ mùsùlùmí ni pé gbogbo rọ́bìṣì mo ti bọ̀ dànù àtijọ́ tó ń ti ń kó kinní náà ká kò sọ́ọ̀dì nǹkan mi pé o ti wà náà lọ́mọ wọn àmọ́ o ti dáràn lọ́dọ̀ lọ. torí ẹ̀ àrọ̀ wa gbẹ́tọ́ bá láǹfààní àti bọ́rọ̀ yìí tó jẹ́ mùsùlùmí gbìyànjú láti bọ́ lọ́wọ́ gbogbo nǹkan kẹ́ tó kú. ìbànújẹ́ ni ó jẹ o kẹ́yìn kú gẹ́gẹ́ bí òbí táwọn ọmọ wa máa tú ẹrù yìí sẹ́wọ̀n tó sì nà àwọn tọ́mọ yín ò lè ṣe lójú ayé yóò ṣe lẹ́yìn ikú yín gbogbo bí tí ọmọ ò lè dé lójú ayé yóò kọjá abẹ lẹ́yìn yín gbogbo ẹrù yín pátá ọmọ náà ni ọmọ tù táwọn ọmọ apá pé bàbá mi àpótí àti àpàtì ògùn ni bàbá kúlẹ̀ tí wọ́n kú tí wọ́n fi sílẹ̀ sáyè ẹ dákun ìwé la fẹ́ jogún lórí ikú ẹ mọ̀ yí pé tọ́mọ bá jogún rẹ̀ táwọn ọmọ sì gbẹ́sì yìí nínú èrè jẹ́yìn tẹ́ jẹ lára ọmọ yín kìí ṣe ńgbà tẹ́ wà láyé lásán yóò bá àwọn ni wọ́n lérò yìí pé oúnjẹ ọmọ ó ní í ṣe pẹ̀lú yán ó ní í ṣe pẹ̀lú ẹ̀bà ó ní í ṣe pẹ̀lú àmàlà ráìsì spáàgì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò bẹ́ẹ̀ ọmọ bá dá sí ní tá à ń jẹ ọlọ́run sálẹ̀ sàrí ọmọ bá dá sí ní tá à ń wọ̀ ọlọ́run sálẹ̀ sàrí ọmọ bá dá síbi tá à ń gbé ọlọ́run ọ̀sán lẹ́sàn-án rẹ̀ àmọ́ kìí ṣe nǹkan àfojúsùn tiwa lára ọmọ tá à ń fi bí mà ní. gẹ́gẹ́ bí mùsùlùmí o nǹkan àfojúsùn tiwa òun náà ni pé àwọn ọmọ yẹn tá à ń bí à ń fi ń tẹ̀ láti ọlọ́ nítorí pé ọlọ́run ọba ń fẹ́ fẹ́yàwó kẹ́ bí mà ẹ̀yin mùsùlùmí kẹ́ ẹ sì pọ̀ lóǹkà kẹ́ wá jẹ́ mùsùlùmí mùsùlùmí gidi nítorí kánábì sallallahu alayhi wa sallam ó lè gba àfi pípọ̀ yín ó fi ṣe fáàrí wájú gbogbo àlùmọ̀ yòókù jọ pé dàlùfẹ́yà ìwọ ti dá sí òkú oríire ọwọ́ àmójútó àwọn ọmọ rẹ̀ sílẹ̀ lànà sọ pé al-mu'min al-qawi khayrun wa ahabbu ila Allahi min al-mu'min ad ṣùgbọ́n orí ń bẹ ní àwọn méjèèjì torí àlè ti mùsùlùmí ló tàfẹ́ torí ẹ ọmọ yíyan tẹ́rí bíbẹ láyé rẹ̀ tọ́rọ́kọ́bọ̀ tẹ́yìn bá ná lórí rẹ̀ ẹ̀sìn lẹ́sìn ọmọ yíyan nínú àwọn orí ńlá tẹ́ fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ oníkọ́ máa rántí yín pẹ̀lú àdúrà àdúrà tó máa yín bá ń ṣe fún yín ọ̀gá lọ́lá yóò mú yín ga nípò anábì sallallahu alaihi wasallam sọ nípa àwọn èèyàn kan wọ́n sì máa bẹ lálùjáná ọlọ́run á ṣe àlékún àgbéga àpò fún wa àwọn wa sọ pé wọ́n lọ níbo leléyìí ti wá ọlọ́run á máa láyé wọn pé ẹ̀san àforíjì táwọn ọmọ yín tọrọ fún yín lẹ́yìn yín nù ẹ̀san àforíjì táwọn ọmọ yín tọrọ fún yín lẹ́yìn ikú yín nù yorùbá máa sọ pé oúnjẹ ọmọ òní jiná bá yín sàárì ìran àwọn rò pé yán àmàlà fùfú nìkan ló ń jẹ ọmọ tẹmọ kí ló wá kó ń jẹ ọmọ náà bá náà bá máa jí yán nù sàárì ẹnu kọ́ náwó gbà náà ni tó bá kó o ti kú tẹ́kọ̀ mọ́ tó gún yẹn tán irọ́ lásán àbí kọ́ máa rẹ kọjọ́ máa gidi kọjẹ́ mùsùlùmí gidi kọjẹ́ ni tí wọ́n máa rántí rẹ pẹ̀lú àdúrà ọ̀ ń bẹ́ láyé ní àbójúkú ọkọ̀ rọ̀bìrì hàmùhùmá kama rabbayani saghira máa sọ bọ́lọ̀ ń bá mi kẹ́ bàbá àti ìyá mi gẹ́gẹ́ bí èkíní kejì wọn ti ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi. gbogbo àwọn nǹkan yẹn tẹ́ ẹ ti ní lọ́dọ̀ bẹ́ẹ̀ yìí náà jogún rẹ̀ lọ́dọ̀ bàbá yìí àwọn oògùn lóríṣiríṣi ẹnìkan sọ pé pẹ̀lú nǹkan tó ń gbọ́ pẹ̀lú ògbọ́ lọ gbogbo ogun yẹn ló wọ́n pàtì abẹ́yọ̀ wọ́n lè wò ó ní ẹyọ̀ yẹn ó ń dènù oúnjẹ yẹn wọ́n ní sẹ́nìkan bá ń bá ń ṣàìdá sí yàn tó sì ń lépa èèyàn láìdá kí yẹn sáà ti gbìyànjú kẹ́ ẹ súnmọ́ kẹ́ ẹ nàmà tẹ́ bá ti nàmà báyìí ó kù òun ò ní ṣe lẹ́yìn olè ìyẹn ni pé eléyàn ni sophisticated weapon tóun lè pàṣẹ ìrọ̀ lásì ó ń gbẹ́ lọ́yẹ̀ kọ́kọ́kọ́ pàṣẹ tọ́wọ́ abilé pààyàn ó gbèdé Ondè, èèyàn mélòó ló bì tí wọ́n èrò ọmọ. Olú ẹni àkọ́kọ́ oṣù, olú ẹni ẹ̀kejì oṣù, kó tó olú ẹni ẹ̀kẹta, ó ti bọ̀m̀bá jẹ pẹ̀lú pẹ̀lú àwọn pákó tọ́jà. Bàbá ẹ bá ti fi bu ọ lórí, ó ti kọ́kọ́ ó ti kọ́kọ́ sí ìrànlá lọ pé mo mọ̀ wá. Gbogbo ń dè wọ́n ti gba lọ́wọ́ rẹ̀ kíákíá síbi táwọn bọ́ìsì wá. Àwọn àna ò ní fi léyìn lẹ̀, gbogbo àwọn oògùn òfò pàtì bí mùsùlùmí gidi. Sẹ́rí ìbalẹ̀ ọkàn ò lè sí ibi tẹ́bọ wà ogun nínú oríkì rẹ̀ léde yorùbá ó ní aroma gàlégàlé tókùn bá ń bẹ ìyẹn farabalẹ̀ èèyàn fẹ́ tọ́jà èèyàn wù ẹnìkan sòsò kí ló mìín ṣé ìsinmi lọ ń bá nígbà tó ń jẹnu ẹ dákun tó rọ lọ <laughs> torí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ lò kékeré mo lè ká ború o ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ni. ìgbàlọ́kẹ́ ti wá lè fẹ́ wà lóòótọ́ ó lóun ọ̀dà ó sì lọ nìkan ọgbà ló sì máa dàkú ara pa bá ní túká ẹni tí ó dùn òní a bá ní káàánú ti ẹ̀ra kú ó lè gba olúwa rẹ̀ gbá tó náà wá di kékeré torí ẹ̀ ṣáàlà àmọ́ pàdé ṣe wà níbi tó ṣe é pé ẹ̀fọ́ ni wọ́n ń ṣe ń bẹ̀ tó tó bá jẹ́ pẹ̀sìn ni wọ́n bá ṣe ẹ̀ rí ilé ẹ̀sìn máa ní balẹ̀ ọkàn tẹ́ bá lọ sí mọ́tíkà ẹni tó yẹ pé àìnífọ̀kànbalẹ̀ ìní ń dà láàmú wọ́n lọ sí mọ́tíkà kọ́ lọ sí madina ògùn ńlá fún àìbalẹ̀ ọkàn nù wọ́n pèsè fún sọ́dà Allahu akbar Allahu akbar ní mọ́tíkà àbí madina gbogbo ìjọba wò ó táwọn èèyàn ti jáde ìjà náà máa bá ọ̀gá àwọn àtàwọn títí bí islam ṣe rí ni. Ah, ẹ dákun bó wọn ṣe lè rí ìwé bá ti máa gbélé. wọ́n pèpè fún sọ́dà ipò ogún ìṣẹ́jú ipò ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọ́n ti kọ́ ọmọ ó rí tí gbogbo àyè ti kún ìwọ owó late comer. ọmọ wáyé wọ́n fi pèsè ọ̀la àtàwọn yẹn ti wà ń bẹ̀ wọ́n ti Allahu Akbar gbogbo kálukú gbogbo kọ́wà gbogbo kọ́lọ̀ gbogbo lẹ́bù gbogbo kálukú sí Allahu Akbar ojú tó gbé lọ́kọ́ ló gbé padà bíbí burúkú ti ń dọ̀ láàmú tó wà lẹ̀ ayé lé ọlọ́sìn lé ọlọ́sìn àlákàlà níjọ́ tó rí màálù lójú kìnnìkan ojú àlọ́ màálù lé ẹ gbọ́rọ̀ màálù lé ẹni tó tó aṣọ fún aṣọ pé ó lé ọ tó gbà ọ ní àbí ọkàn oníkọ̀ọ̀kan àkójú àlàṣà lọ wọ́n ló lé o ìgbà <laughs> pé nígbà tí ọ̀gá ti títọ̀ òye màálù tí ò gbọ́ kọ̀ọ̀kan ó tún wá ní wọn lólè dákúlọ́kọ tí wọ́n sẹ́rẹ̀ sọ́rin kí ni títẹ̀ òbíìdì bá ti bẹ àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ sí wa àní máa fún ní tòmátì òsì àmọ́tí ọ̀gá ti títẹ̀ òbíìdì àmọ́dàkẹ́ o irú rẹ̀ ṣẹlẹ̀ sí yàn kó má sí yàn gbẹ́rẹ́ o irú ẹ bá tún ṣẹlẹ̀ ó tún lọ rí àwọn kìnnì kan o ètò ọlọ́dà sókun ètò ọlọ́dà sọ́sà ètò jàmáà alálásán àkísà alálásán o ní ìsìn ìgbà tí ọba ṣe tọ̀ hìd à ń kọjá lọ jàǹká ọba kọ́ wa lọ́wọ́ yóò bá lẹ̀ mú sẹ́kàn nínú ni àbẹ́ máa bẹ̀rù yóò bá máa bẹ̀rù ni pé àwọn àyè wọ́n tún lé mi lé gbogbo àti kí mi lẹ fẹ́ gbà gbogbo àwọn nǹkan nígbà tí ò sí tọ̀ hìd ni obìnrin tá a fẹ́ tó ṣe parí ó wù wá òun náà sọ fóun pa tiwa sínú wa ń dùn obìnrin wa wọlé bísíǹsì bá rọ̀dà tí ọba ti tọ̀ rí ilé ẹ̀sọ́ yorùbá lẹ́wọ̀ wọ́n ní ẹsẹ̀ òsì ló gbé wọlé <laughs> ẹsẹ̀ rìn ọ̀dà torí tọ́lọ̀ ọmọ ọlọ́mọ ọba dẹni ta lé àtàlà àtàwò èsì tí bá tẹ̀ pẹ̀lú àsìkò rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹ̀rì pé ńgbà tá à ní tẹ̀wọ̀ híìkì gbogbo nǹkan bàjẹ́ àgbàkádàrà gbọ́ àníjọ òfin tó bá tó àgbàkádàrà gbọ́ èmi pẹ̀lú rẹ̀ lájọ wọjà lọ́jọ́ kan náà iye kan náà la fi jọ bẹ̀rẹ̀ owó three three million naira lónìí tiẹ̀ ti di three hundred million naira nígbà tí tèmi tó ti tó ti dé sí three million tipátipá mo kiri one point two ọlọ́run lọ́kọ́ àbí ètò ọlọ́run ọlọ́run ni ọlọ́run ní pé ká ga ọlọ́run ní pé ká má rí sé ọlọ́run ní pé kí nǹkan ọmọ lọ déédéé ọlọ́run ní pé kó kú díẹ̀ káàtó níbi tí ọ̀há títọ̀ yìí dábàá máa lépa ẹni tọ́lọ̀ ti gbàdúrà tiẹ̀ wíkẹ́ lórí rẹ ni o nígbà tí ọba ti sí ìgbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹ̀rí pé àwọn aláwọ̀ ọ̀dà àwọn ológun ọ̀dà àwọn gangan alára ń bẹnu sábàbí tí òfin sí balẹ̀ ọ̀k dánàdánà yóò lọ rí babaláwo ajíyàgbé yóò rí babaláwo ẹni tó fẹ́ bá tọ́mọ̀nà kejì jẹ́ òun náà rí babaláwo ẹni tí ń ṣèjọba kan òun gan ń bára babaláwo tó ń jò wá ní ìbàlẹ̀ ọkàn wa kò lè sí o kò lè sí ìgbẹ́ngbọ̀n wọ́n wá lọ sí inú ìgbẹ́ ìyàgbẹ́ bìkan wọ́n bá ní ibi tó yàgbẹ́ sí wọn ibi táwọn ti ṣẹ́ sí ni nínú tó bá wọ́n níbi táwọn ti ṣẹ́ sí ni ìdí ìlọ́ yòrògbò tó táà tún gbọdọ̀ yàgbẹ́ máa ń nu gbó àhálà là ń ké pé mọ́ yàgbẹ́ sí. torí pé tí ọba ti sí tòun ní kò lè sí fọkànbalẹ̀ kò lè sí fọkànbalẹ̀ torí ẹ̀ jẹ́ ká gbìyànjú jama láti rí i pé àwa náà sákàkà ká ní tẹ̀ òhèèdì nínú tí máa jẹ́ kí ìbàlẹ̀ ọkàn tún wà ó náà ní ká máa tẹ̀lé tọ́lọ̀ ká sì má máa ṣẹ lọ́rùn ní gbangba ká máa tẹ̀lé tọ́lọ̀ ká má máa ṣẹ lọ́rùn ní gbangba nítorí pé téèyàn bá ń ṣẹ lọ́rùn ní kọ̀kọ̀ ó nìkan laburú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀mà lórí ẹ̀ amẹ́ni tí bá ti ń ṣẹ lọ́rùn lójú táyé ní gbangba kí máa mú kí aburú sọ̀kalẹ̀ látọ̀dọ̀ lọ. àwọn èèyàn ní ìsìn wọ́n ń ṣe zina wọn à gbé pamọ́. àwọn èèyàn ń ṣẹbọ wọn à gbé pamọ́. lọ́pọ̀lọpọ̀ ọlú ọba ní ó kéde pọ́dún ẹ̀bọ bá ọ bẹ̀rẹ̀. ọba ní ó tún máa kìlọ̀ fáwọn mùsùlùmí ẹ má lọ mọ́sálásí o tá a bá fẹ́ ṣe tá a fẹ́ ṣe kọ̀ọ̀kan wá fẹ́ nìkan lọ mọ́sálásí o wọ́n gbé ní o tó aburú ọ̀sẹ̀lẹ̀ torí ẹ̀ sẹ́mi bá ń da sẹlọ̀m ní kọ̀kọ̀ ọ̀sán ó wá nẹ́gbà wọ̀rọ̀ látọ̀dà nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna an-nasa idha ra'aw zaliman falam ya'khudhu ala yadayhi awshaka an ya'ummahum Allahu bi'iqab táwọn èèyàn tọ́ba rẹ́ni láàbì èèyàn burúkú tí ń hùwà burúkú tí wọ́n wá ka lọ́wọ́ dè kú fẹ̀rẹ̀ kọ́lọ̀ wọn kó fi ìyà kó fi kárí gbogbo wọn. ẹnìkan bá ń hùwà bàjẹ́ tẹ̀ ń rí tẹ́kọ̀ fún kọ́tẹ́kùn rẹ̀ ìyọ́ sọ̀kalẹ̀ tí ó kárí yín. nínú ẹgbẹ́ wa mi máa mi ń kọ́ mi yóò rún má lo fi hìm bílmà ọ́sìn kò sáwọn èèyàn kan. táwọn èèyàn kọ́ máa dáràn tó máa hù ẹ̀ṣẹ̀ láàrin tẹ̀sí mà tó máa na, ala an yughayyiru ó sì jẹ́ pé ẹni agbára láti ṣe àtúnṣe láti yá àwọn èèyàn yẹn padà kúrò lórí ìbàjẹ́ tí wọ́n ń ṣe thumma lam yughayyiru kẹ wá kọ̀ láti tún wọn ṣe illa awshaka an ya'ummahum tí ó sọ ìyà kalẹ̀ lé wọn lórí ní ìyà tí ó kárí gbogbo wọn torí ẹsẹ̀ bá rí táwọn èèyàn ń ṣe ìbàjẹ́ ẹ máa kọ́ fún wọn ta ni ń gbé ẹbọ lọ sórí ìta lọ́pọ̀lọpọ̀ àwọn àlò ẹ rí i pé àwọn oríta oríta dáràn wọ́n máa gbẹ́bọ síbẹ̀ aburú ni ẹ o wọ́n ń sẹ́lọ̀ wọ́n ń fi hàn gbogbo yẹn máa pariwo pàápàá jùlọ ẹ̀yin tẹ́ mọ̀ nípa ẹ̀sìn tẹ́ẹ̀dí àwọn imam tẹ́ẹ̀ síwájú àwọn èèyàn ẹ máa fi kún kútúbà yín ẹni tí bá ń serú nǹkan wọ̀nyí kọ́sẹ́kùn rẹ o má kó bá wa o nítorí gbogbo àwùjọ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ táyì bá kọ́ ọ fún wa aburú ọ̀sọ̀ kalẹ̀ tí ọ̀jẹ̀ kárí ilé bákan náà irú àwọn tí ń polówó zina tí wọ́n ń fara wọn ṣe zina tí wọ́n sì ń gbéra wọn jáde níta ní ìhòòhò ọmọlúwàbí gbogbo ńtọ́lọ́ ni kí wọ́n gbé pamọ́ òun náà ni wọ́n gbé kalẹ̀ fẹ́ni tó fẹ́ fi tàwé ìròyìn tó máa fi tàwé ìròyìn ẹ máa kọ́ fún wa tóra burú òde táburú bá dé gbogbo kálukú ní ọ̀fàrà kátà rẹ̀ ó dé tán nàìjíríà báyìí là ń pariwo. al-imam ibn al-qayyim ó ní wa hal fi dunya wal akhirati sharrun wada illa sababuhu ad-dunub wal ma'asi wọ́n ní ti aburú kan àìdá kan wà wà tí ń ṣẹlẹ̀ láyé àti tí ó ṣẹlẹ̀ lọ́kùnrin yàrá tí ọ̀sẹ̀ pé ń tọ́fà kìí ṣẹ̀ṣẹ̀ àti ìtakùtọ̀ lọ kò sí ẹ̀ṣẹ̀ àti ìtakùtọ̀ lọ ló máa ń bí gbogbo ẹ̀. àwọn ò lè padà sọ́dọ̀ ọlọ́run ká máa ṣe dáadáa ní kátẹ́kùn ẹ̀ṣẹ̀ àyàfi kí gbogbo aburú ọ̀pẹ̀yìn dà dáadáa ní ọgbà yìí mọ́ wa lọ́wọ́. àsìkò táwa ń sọ ike ẹ̀ṣẹ̀ dáadáa jìnnà síbàjẹ́ ṣùgbọ́n ẹlòmíì òbítíbitì owó làwọn ń gbé padà báyìí láti tún máa tẹ̀síwájú nínú bàjẹ́ àtàìdá báwo wá láyé ti ṣe fẹ́ dáa nínú nǹkan títí òhídìí tó kọ́ wa náà ní máa dúpẹ́ fọlọ́ ọlọ́run ti sọ fún yín pọ̀ ẹsẹ̀ dìgbà tí rẹ tọ́ba tó ti lágbájá kò tó mà wọn bá sọ fún ọ. ọ̀pọ̀ àìmáyé nínú àwọn èèyàn iná ni máa pọ̀ láti dúpẹ́ nítorí pé tó ti wọn lọ ẹni tí rí tó ti wọn wa tá a bá gbé ewé ìwé tá a mú tá a bẹ̀rẹ̀ sí ní kọ àwọn àdẹ̀rà tọ́lọ̀ ń ṣe fún wa láwa tá a kúrú tá a tálákà jù kò sí bá a ti ṣe lè kọ iye tọ́lọ̀ wọn bá ti fún wa sílẹ̀. wa in ta'uddu ni'matallahi la tuhsuha tẹ bá gbìyànjú láti ka ìdẹ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún yín ẹ lè má yọ nǹkan rẹ̀. báwo wá làwọn ẹni tí wọ́n tún gbé pẹ́ẹ́lí dáadáa jù àti tara yòókù ọlọ́wọ́ bá sóore fún wa ọ̀pọ̀ pàápàá jùlọ nàìjíríà rẹ̀ etí ń bẹ́ ń bí lóore kò sí lọ́pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè bòmí tẹ́lómi bá wá sí ìlú yìí ní nàìjíríà wa yìí látàwọn àjọ asálẹ̀ níbi tó ṣe é pé tí wọ́n bá fi lè gbin fúláwà sórí títì ẹ gbà pé láti ìlú òyìnbó wọn ti rè pẹ́ rẹ̀ wá kí ìpẹ́ fi gbin fúláwà wọláhì wọ́n ìmpọ́tì ẹ̀ wá ní láti ìlú òkèèrè àwọn wá dé nàìjíríà bíi ọsọkalẹ ní airport pàtì ẹgbẹrún èkó yìí ló ti sọ wọn á lóun fẹ́ lọ sọkàn nínú àwọn ìlú yorùbá wa ní ń wọ sí ń wò sí ó wá rí i lọ yóò máa bèrè owó wò lẹ́sìn ń gbin koríko yìí báyìí náà gbin ọlọ́run ló mọ òhù ṣùgbọ́n ọlọ́run tó rẹ fún láwọn ẹran tí wọn ò lè rí koríko jẹ táwọn ń ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ òwúlò ìlú dàǹtí fún wàrà ní wàrà òtítí má báyìí. torí pé àdúpẹ́ fọlọ̀ lórí ìdẹ̀ra tó ṣe fún wa. tò táwọn èèyàn bá ń dúpẹ́ fọlọ̀ oore tọ́lọ̀ ń ṣe fún wa máa ń lékún sí ni. ọlọ́run ẹlẹ́dàá wa ni ọ̀dọ́rọ̀bọ̀ Allahu mathalan qaryatan kanat aminatan mutma'innatan فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ọlọ́run mú àpèjúwe kan fi lélẹ̀ fún wa nípa ìlú kan tó jẹ́ ìlú fàyàbalẹ̀ wọ́n rẹ́dọ̀ fi lórí òróǹro níbẹ̀. ìlú yìí báyìí ìpèsè máa wá fún gbá gbogbo ọ̀nà pànà ṣùgbọ́n ìsì máa wá fún ní gbẹ̀sẹ̀ yọ pọ̀ ṣùgbọ́n kàkà fún dúpẹ́ fọlọ́ wọn àdúpẹ́ o kàkà sọ̀rọ̀ bí àná ọ̀mìlà àìmọ̀ọ́rẹ́ ni wọ́n ti ti dẹ̀rọ lọ. wọ́n bẹ̀rẹ̀ sí wò pé ọgbọ́n wa ni ìfẹ́ mọ̀ pa fún bàbá wa gan wọn ọ̀gọ̀ hmm, ọgbọ́n tá a lọ́dọ̀ bàbá ńlá tí bàbá ńlá dogun lọ́dọ̀ bàbá là ń lò àwa náà ń tà fún báyìí. ẹ máa dúpẹ́ fọlọ́ ní gara o ẹ̀gbọ́n o o ọlọ́run ló ṣàánú yín o hmm. àwọn àlónì ìlú kan gbé pẹ́ẹ́lí jùlọ kan lọ àwọn aráàlú tó gbé pẹ́ẹ́lí fi àwọn aráàlú yòókù rẹ̀ ẹ̀ olùbádẹ́bẹ̀ ó mẹ́lẹ́ ni wọ́n wọ́n ká kan kún ògidì akúṣẹ̀ dẹrù kẹ́yìn lẹ́gbẹ́ ló ń dá yín wò ẹ má ṣàìmóore tẹ́fẹ́ ṣàìmóore ẹ ta alákàjọ kúté sọ́ọ̀sì lọ. torí ẹ wọ́n ṣàìmóore tọ́lọ̀ ọlọ́run wá gbé ẹ̀wù ebi àti ìbẹ̀rù gbé wọ̀ wọn látàrí tí wọ́n ṣe níṣẹ́. ọlọ́run kọ́dà kún kó forí jìn wá ọlọ́run kọ́dà kún kó ṣàánú wa àìmóore wa pọ̀ bàjẹ́ lórílẹ̀‐èdè yìí báyìí eléyìí náà jẹ́ sábàbí tí àfi ń jẹ wa nínú nǹkan tó wọn máa fi ṣe sábàbí tí ìbàlẹ̀ ọkàn fi máa wà láwùjọ lẹ́yìn tawhid òun náà ni ẹni tó bá ní mà nínú wa àwọn tó bá mà nípa ẹ̀sìn ọlọ́run ẹ má kà á ẹ má mà fúnra yín nìkan ẹ má kọ́ ẹlòmíì nítorí pé ń tọ́ dájú ẹni pé nínú pé wọ́n ń dáràn wọ́n ń hùwà bàjẹ́ tá à ń sọ wọ́n ń ṣe sábàbí tí ìbàlẹ̀ ọkàn òfin sí má Nàìjíríà ẹ rí i pé tẹ bá kó gbogbo ẹni tí ń ṣe jọ yóò ṣòro kẹtó rẹni tó ní màǹkà ìsìn Islam ti ṣe bẹ́ẹ̀. tó ó túmọ̀ sí pé oore tọ́lọ̀ ń ṣe fáwọn èèyàn látàrí kí wọ́n màǹkà ìsìn kí máa lé wọn jìnnà sábòrò. tó bá jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ ní màǹkà ìsìn ẹ̀ ń lo àǹfààní ìmọ̀tọ́lọ̀ fún yín láti fi máa ṣàlàyé fáwọn èèyàn láti máa pàkíyèsí wọn. ìtọ́jájú òun náà ní pé àbúrò dìbò àìjọ òtí kù ẹlòmíín wá sí kótóbà jọmọ ìmáàmù wa mẹ́nu bà kí ni máa fà á débàlẹ̀ ọkàn máa fi bẹ lórílẹ̀-èdè ẹnìkan wá ṣẹlẹ̀ pé ọ̀kan nínú àwọn sábàbí òun lòun máa ń kọ dínà rẹ̀ sẹ́rí ọ̀rọ̀ ìmáàmù tó gbọ́ yìí wọlé ó sì yí padà láyéláyé ìtúnijẹ́ sábàbí kí ìbàlẹ̀ ọkàn ọmọ sì máa gbọ́wọ́ ẹlòmíì ọ̀mọ kí lèyàn tiẹ̀ máa ṣe jẹ́ máa kó o ṣe dáa kí lèèyàn máa ṣe fẹ́ máa kó òsè dáa torí kọ̀rẹ́ ni kọ́ ọ̀wọ́ kútùbà júmọ̀ àtẹ̀yìn ṣeun tẹ́ ẹ ṣàlàyé dáadáa ṣíṣe àtàìdá ṣíṣe ibẹ̀ ló ń ti kọ́. ètò túmọ̀ sí pé ìbánisọ̀rọ̀ wa láti àbúradà ẹ̀sìn ọ̀n fi àmójútó ọ̀n fi àyípadà. gbogbo ẹni tọ́nà ọba bá fún ní àǹfààní àti lè máa báwọn èèyàn sọ̀rọ̀ ẹ máa gbé sórí àtẹ̀wò kó tó di jáde táwọn èèyàn kí ni mo fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ àǹfààní wo ni mò ń ran kàn pé káwọn èèyàn ó rí nínú ọ̀rọ̀ mi torí lòmíì tó bá ti gbọ́ júmọ̀ yìí kò tún ní gbọ́rọ̀ ọlọ́mọ ó tún di júmọ̀ sí mọ̀ ẹ jẹ́ ká máa lo àǹfààní yẹn dáadáa lẹ́yìn náà alhamdulillah ìwádìí ìjìnlẹ̀ fi hàn wá nígbà ilé máa ń ṣe yín yẹn yàtọ̀ sí àwọn kò sí má wí lédè lárúbáwá ẹ lè má wí lédè àwọn ẹni jẹ́ ń bá sọ̀rọ̀ torí ká lè bá gbọ́ yín yé nítorí kí la gbà lérò pẹ̀lú kútúbà afẹ́fẹ́ yín sọ̀rọ̀ nípa ntẹ́ǹsì tọ́jà fún ẹ̀jẹ̀ pẹlẹmọ ẹ̀mọ́ pàṣẹ afẹ́ sọ fún yín nípa ntẹ́ǹsì tí ọ̀dà akẹ́lẹ́ bá pàṣẹ ẹni táwọn ń bá sọ̀rọ̀ akẹ́ ń bá sọ lédè tí ọgbọ́n ni àkàtì lárúbá ìmọ̀lẹ̀ náà ni ohun òsì gbọ́ so bàbá ìmọ̀mù wá sọ pé kútùbà kẹ́lẹ̀ lẹ́ ń ṣe láti bí ogún ọdún ẹwà ní àlè yí padà nítorí pé àwọn ìtàǹbá sọ̀rọ̀ wọn ò tí ì lo ìtàǹbá wọn sọ àwọn ìtàǹbá sọ̀rọ̀ wa ní kílẹ̀ ń pọ̀ gan-an rí láti ogún ọdún àwọn ọ̀pọ̀ wọn gbọ́ iná lẹ́ ń ṣe àyúwà náà tí kálukú ń ṣe àmì ẹ̀yìn èèyàn bàbá wí lédè Yorùbá sáàmì lẹ́wù torí ẹ̀ ẹja kíyè sára èyí ká kọ sínú tíra ọ̀dọ̀ àwọn màlìkíyà ìkéde lárúbáwá náà la gbọ́dọ̀ fi ṣe kótóbà kọ́dà kó ṣe pé ìmáàmù fún ọ̀pọ̀ àmọ́ tó bá kọ́ pépà ó lè máa kà á gbogbo eléyìí ọ̀rọ̀ tí ò ní tùmọ̀ ní. wa ma arsalna min rasulin illa bi lisani qawmihi liyubayyina lahum ààrẹ ìránṣẹ́ kan ẹ̀yà abilédi àwọn èèyàn rẹ̀ kó lè bàa lè ṣàlàyé fún ọ kó lè bàa lè ṣàlàyé fún ọ àwọn èèyàn wa náà bùkátà ti gbẹ́sìn yìí a lè máa bú àwọn èèyàn ẹgbẹ́ sì yẹ ẹgbẹ́ sì yẹ àwọn àti ẹ̀ka ṣàlàyé fún wọn sẹ́yìn ṣàlàyé fún wọn sẹ́yìn ti ṣe fún wọn lédè tí wọ́n gbọ́ ìgbà tí ẹ ṣe lédè tí wọ́n gbọ́ ṣàlàyé yín yé wa yé kí ẹ̀yin rẹ̀ ni wọ́n wá tẹ̀lé ìgbà náà ló tó lè sọ̀rọ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdùn lẹ́nu yóò lè wọ gángan fúnra ara rẹ̀ kí ló ti rí ẹ ṣàlàyé fáwọn èèyàn ẹ tẹ̀lé má bú wọn ẹ fọ̀nà hàn wọn ẹ tẹ̀lé kí wọ́n sínà tòun gbà táwa bá ti jẹ́ pé à ń ṣe tiwa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ọlọ́run ẹlẹ́dàá wọ́n sànù yóò dé kálàyé tẹ̀sán kó dé tìgbà àwọn èèyàn ẹni tó wá nílò nínú wọn fún dáadáa yóò pọ̀ yóò tẹ̀lé ọlọ́run ẹlẹ́dàá wa kọ́dà kún kọ́ sànù wa ọlọ́run ẹlẹ́dàá wa Ramadan tá à ń ṣe lọ yìí ọlọ́run ràn wá lọ láti lè ṣe ojúṣe wa nínú rẹ̀ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ọlọ́run dákun lọ́dọ̀ wa. ọlọ́run má dàlù wá láyà ọlọ́run ẹlẹ́dàá wa bó wa tó ti wá lọ́kàn nínú àwọn ìbẹ̀rẹ̀ yìí ọlọ́run dákun fún àwọn ẹni tí wọ́n lè ṣe já ọlọ́run wa mọ́kọ́ ti sí wa lọ́wọ́ mọ́ à ń ní ilé nínú gbèsè ayé wa ọlọ́run kó fi wa ọ̀nà tí kálukú ń rí ọlọ́run dákun má kọ́ba àti àwọn ọmọ alọ́mọ alálùbáríkà ọlọ́run kó jẹ́ kó dáa fún wọn ju bá a ti ṣe lérò lọ ọlọ́run kó jẹ́ kó dáa fún gbogbo aná láyé kó dáa fún alálùkìyàmà àwọn òbí wa àti gbogbo òkú mùsùlùmí tó kú lórí kí wọ́n gbà fọlọ̀ wọ́n gbà kó nìkan iná la gbọ́dọ̀ sìn lódodo wọ́n sì sìn kú wọ́n sì gbà fáwọn nàbì Muhammad sallallahu alaihi wasallam ní ìránṣẹ́ ọlọ́ọ̀ni tá a gbọ́dọ̀ tẹ̀lé ìlànà rẹ̀ ọlọ́ọ̀bá àforíjì wọn ọlọ́ọ̀bá kẹwọn bá gẹ wọn ọlọ́run bá ṣe pín ìsinmi fún wa gbogbo ìgbà táwọn náà bá ń bẹ láyé ọlọ́run kò jẹ́ ká máa bẹ lórí al-islam gbogbo ìgbà tó náà bá gbẹ̀mí wa kọ́dà kún kọ́ gbẹ̀mí wa lórí al-iman ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣe wá lọ́kàn nínú ọmọ aljanna ọlọ́run má ṣe wá lọ́mọ àná subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.